Mm-hmm. gbogbo alamọ pé mi ò mọ ẹni tó ń tẹ mi mi ò mọ ẹni tó ń tó ń dààmú mi báyìí torí Ọlọ́run. so snazzy. mi snazzy Ọlọ́run gbọ́. ó máa nà yín ẹ̀rí sòtọ́ ọ̀rọ̀ fún mi ṣe bọ́ọ̀lù lẹ́gbẹ̀rẹ̀ ayé. táwọn madam tí bá ṣọ́ọ̀bù ṣé máa pè yín ni. sọ́ra. you. kò sígbà tá a dáṣọ tá a rò ó sá. ọ̀gbọ́n kúmọ̀ràn ló ju kí ọdún sáfù ọlọ́run Now we're in this together. You builder, I'm only helping you out here. Get it into that your thick skull. I'm a lot, I'm a, I'm a, I'm a, I'm a, I'm a, I'm a, Adam, adapt, Musa. Yes, you adapt. Ní màá ní wọn máa tọ́jú bọ́lé bí wọ́n ṣe rí nígbà tí wọ́n kún káàkiri. Ṣé mo dáadé sọ̀rọ̀ yìí? Bá sórí rẹ̀ ìwúrí gbogbo wa kọ́ ni. Tèmi kọ́. Yẹ́n Yeah, lọ! no mo that wasn't the plan ah Oh my God, pé mo ti lé. ọmọ yẹn yóò bàjẹ́. ah ìwọ ọmọkùnrin kan lè kọ́kọ́ fún mi. ṣé o ti lọ bẹ́ẹ̀ dùn ọkùnrin tó láwùjọ tábà dé bímọ that is not the end of the world. bàbá ń ta your ọmọ bàjẹ́. You don't ló tó fẹ́ di I bring them home but you reject them because they are not worth what do you do about this body? Get cutleries, eat the body, You ló jó fún. babe. No, don't worry, babe. Kuso ni, tole tamalaye. Kuso utale koja, to dabi ọmọ jo, Ọmọlọ́ṣọ́, jo, ọmọlọ́ṣọ́. jo. Amare ni ó gbẹ̀yìn wá. Ọmọlọ́ṣọ́, ọmọlọ́ṣọ́ ìdè. Tọ́jú ọmọ rẹ, kò ṣeé mú, kò ṣeé gbàjẹ́. pushing a look good shemu sengela mandano na sengelela koshemu ah koshemu eh sengela mandano na sengendora ah koshemu eh koshemu omutabaka koningeleta kota òbí jẹ ẹtí ilẹ̀ dáadáa. no no no no no no mo fẹ́ kó mu dání kó fi ọmọ fi ilẹ̀ torí pé irin tútù ni eléyìí ò ṣe plastic oníṣẹ́ ìbọn ni wá. yes. Oh, sorry. agbanipa ni wá. ọ̀gára ọlọ́ṣà ni wá. àlọ́ kó ló ń tí a bá wọ̀ àríjọ kó máa tán mi. Are you surprised? No, you don't have to be. Showboy, you have unfinished business. Finish it! yín tó ń pariwo ìyá wa ìyá wa wọ́n ti gbà mọ́sẹ̀ tó lè jáde mọ́ ògara yín ti wálẹ̀ mẹ́rin. ọgbẹ́ ẹni máa ní sùúrù omi láì wé ń sọ̀rọ̀ yẹn ọ̀la kó jẹ́ sí mi ni o èmi láì kó má fẹ́nu kún kò ṣe é mú o bó ń sọ̀rọ̀ ẹ pàtàkì sọ̀rọ̀ bó ń sọ̀rọ̀ yẹn mo nìkan pa tí bá ti ẹ̀ pa ẹ̀ mo kàn máa ranjú mo lè máa kú ọgbẹ́ni kò ṣe é mú kò filẹ̀ lẹ̀ ni ó fẹ́ kárù yẹn kó lọ́ọ̀lẹ̀ díẹ̀ nílùú ni hmm. a ah, kò ṣe é mú àná bí àwọn àtàrí àtiwa kò ṣe é mú ìfọkànbalẹ̀ tiwa ọgbẹ́ni mo jẹ́ àìtán olúwa yín wọn táwọn tóbi. dàgbé òsì wọn ti rún wọn sẹ kò lè jáde mọ́. wàhálà ẹ sọ fún ìyàwó ẹ náà kí ló ń ṣẹlẹ̀. gbogbo kò tó tó ọba. ọ amúti. wọn ti rún wọn sẹ kò lè jáde. ìyá ti wà. ó dé gbàdà ó bà kò ṣe mú kò ṣe pa ó kú tì kò ṣe nà lọ́gùn ó là. bàbá mi dé gbàdà bàbá mi dé. ó bà àjọ alẹ́. àyà yìí lè jẹ dẹ. ìrìnwèrè tá ń ṣe ń àwọn anọkọ akọwà lábẹ́ tẹ bí wa o ti yí akọ wọọsì náà ni pali pali dábùrẹ gbéra gbéra gbéra ó dín gbàgbà. ìlú ẹ̀ ti dùn jù wèrè ó mú un ní ilé wọn. sengalamandano na sengaidera kò ṣe mú kò kò ṣe. a máa já mi tán kí ló ń ṣẹlẹ̀ gan mi ò láìbójú ìṣòrí o. kúrò bí mi fẹ́ rí ẹsẹ̀. má lọ má lọ mo fẹ́. wọ́n ní kọ́kọ́ mi bá mi fẹ́ rí ẹ lọ ṣe é gangan pààyàn èèyàn yìí náà bá rí ẹ wàá nálà kọ̀wé ni ẹ ọjà wẹrẹ ni ọgbọ́n oníranì apayọ kọ́ bíbá ìmọ̀sọ̀fọ̀ ẹ̀ kọ́ bí kọ́ bí sẹ́ẹ̀. Ah! wàá pààyòsì ìwà àti bàbá àṣírọ́lẹ̀ pa tí wẹ̀rẹ̀ ààrẹ dẹ́jọ́ ẹ tó ṣe ní alákọ̀wé aṣọ kìí ṣe alákọ̀wé òkò bá kẹ́jì wà bá mi lọ ìwà tẹ́ mi torí kò lè pa mí àbí kò ní jẹ́ àwọn ìwà rẹ̀ ẹ̀mí ẹ̀mí kò ṣe é Ah! Ah! ó mọ̀ pé mo ti ṣẹ̀ ó mọ̀ pé mo ti disappoint ẹ̀ àmọ́ ó dà lọ́mọdẹ́gbẹ́ ẹgbẹ́ òṣèlú ọmọ tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́. kí ló ń wádìí kiri gan ìdí ọ̀ṣunwó ló wà ń bẹ̀. alẹ́ ọjọ́ tí mo kọ́kọ́ rí ẹ èmi àti tìlọ́ọ̀nù birthday girl kan tí o ti treat fuck up boyfriend rẹ. láti alẹ́ ẹjọ́ ẹ̀ ní dìlọ́ ti ní kí n máa tẹ̀ lẹ́ káàkiri gbogbo ìgbésẹ̀ ìrẹsì ẹ̀ ìsọ̀rọ̀ sí ẹ̀ àti ibi tó ń jẹ́ sí ní dìlọ́ ni pé kí n máa ṣọ́ káàkiri ìdí rèé tí mo fi rí ẹ ní ọ̀sán ọjọ́ tí ò ń dìbò pẹ̀lú àwọn case wọn. wá ìwọ lẹ́nu ẹ̀. lọ bá olórí burúkú yẹn tó pẹ̀lẹ́ ní kò ṣe mú kò fún ní ìgbájú mẹ́ta tó gbọ́dọ̀ mẹ́ta. ọ̀ṣẹ́ wo ọ̀ṣẹ́ wo ọ̀ṣẹ́ pa ọ̀ṣẹ́ yẹn lọ́ọ̀kù. ó ṣe é mú. wọ́n kú tì. ìyá bàbá yín ló jẹ́ ẹ̀dá mọ́ nítorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ló fi di pé mo wá ní ọ̀sán ọjọ́ kejì tí mo wá pretend bí akọ̀wé wípé mo fẹ́ mú ẹ dáadáa. bàbá ìdáhùn. Ah! ẹ má bínú lákọ̀ọ́kọ́ náà um, olúṣọlá ọlágúnjú lórúkọ mi. táwọn òbí ẹ sọ ẹ. actually yes. Um, ah, mo ń kọjá ní. Ni agbègbè yìí ní àná ni mo wá witness nǹkan kan mo rí pé ah, mo rí pé obìnrin bíi ọkùnrin mẹ́sàn-án ni. ó dáyọ̀ ó dáyọ̀ mọ̀ngàn ó ọmọ ah, ara ọmọ ara jì ó ti yẹ èmi náà ni kò ṣe é mu wọn ò pé méjì. kí ni wàá fẹ́ tó fẹ́ ká lọ dalé wọn dùn ni àbúfẹ́ ká bá yín túlé yín ṣe èwo ló fẹ́ ra bẹ́ẹ̀ gangan. <laughs> Uh, actually no mi ò nílé tán lè dàrú mi ò dẹ̀ kí n fa wàhálà àmọ́ mo fẹ́ mọ̀ kí ni nǹkan tí àwọn pípọ̀ yẹn ṣe tí ẹ fi dá síríà fún wọn tó because that was very intense. ah káàsì ni ó fẹ́ máa tẹ̀mí lójúmọ́ lẹ́ni èmi ò dẹ̀ gbàgbàkúgbà ó ti yẹ ọlọgbẹ bàbá kan wá ni ó fẹ́ kò yẹ ó fẹ́ gbèjà ẹ bàbá yẹn tẹ ló jẹ̀bi èmi ò dẹ̀ fẹ́ jìtì kò yẹ bẹ́ẹ̀. Oh, Timo, mo bá get yín very clearly, Eh, like your ìrẹ́jẹ, eh, like your cheating. Ah, Àmì ìfẹ́rẹ̀ jẹ́. Ẹ like cheating rárá rárá. Àní ah, mi ò fẹ́. That's a good one. I mean, because anybody talk about máa you buy báyìí look, gbogbo appearance I mean, wọn ò ní expect pé èèyàn bíi ti yín báyìí. I mean, to be very honest, you stand out. You stand out. Mo gbóyìnbó èmi ọmọ standard tàbí standard tàbí so nǹkan tó ń sọ sọ yorùbá. no nǹkan tí mo tọ́ra sí lọ sọ ni pé ẹ dá dúró láàrin àwọn ẹ̀mẹ̀wá yín. ọba yìí kan mórí mi wù ní àṣẹrẹ sami. èmi wá wò pé ó rú ọmọbìnrin bíi tiyín tó rẹwà tí ó bá kàn lè ronú pìwàdà kí ó má ṣe jàgídíjàgan mọ́. The world's gonna be a better place. Ah! Ah! Ah! Ṣé wá mi ni? Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé mo fọ́ léyìn ni? Ẹbí ṣe wà mí ò páyọ̀, ó ti yẹ bẹ́ẹ̀, ìyàn jẹ́ èmi ò fẹ́. Ṣọ ẹ sàásù! Bàbá yìí. Pẹ̀lú gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀, nígbà tá a ti rí pé asset ńlá ló máa jẹ́ sí wa ìdí rèé tí èmi àti dìlọ tí a fi wá sí àgọ́ ọlọ́pàá tí a fi wá bẹ́ẹ̀lì. ọ̀gbẹ́ni fi gbogbo sàpẹ́sì jí ẹ kó tó bá fẹ́ látọwọ́ mi ni kò sọ. skibo as you dey go for street me i be show boy you understand. gbàgbé ìsìkèlègbè tí èlèlè àná fi èlèlè ṣàlàntí olòlò skopi yàrá ti gbàǹgbà ọwọ́ alẹ́ kan palẹ̀ kúrò ẹ̀kọ́ alẹ́ kúrò ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀kan àbí ṣe. Argentina. ọgùn mo tó ṣe ìṣe náà ṣe rán mi wá báyìí òun ló lè jẹ́ kí máa jẹ́ kó máa yí ẹ̀sìn pé bó ṣe wà yìí asẹ́ẹ̀tì ńlá ló máa jẹ́ sí wa àdè máa fẹ́ kó wa darapọ̀ mọ́ wa. àbò forí gbálẹ̀ Kẹ́mi John scott apààyàn. Bye ò lè lọ báyìí tó bá fẹ́ gé trust me bóyá kí n mú gòlẹ̀ kí n fọ́ fúnra mi kí n fún ẹ kó fi gún mi ẹ̀mí mi lè lọ sí eléyìí o láti pé o gain trust mi sọ̀rọ̀ mi yí ẹ àmọ́ má gbàgbé skibo mi ò kì í ṣe tí o odijọ́ tó bá jẹ́ mi ní o kí tó dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ṣé ó ti yẹ wàá túra rí. oya oya oya oya oya gbẹngbẹngbẹngbẹngbẹ ah gbẹ sorowo yìí <laughs> Chiama ni a máa jẹ lọ́rọ̀ yàn chairman nìyẹn tí n bá ti kọ́kọ́ náwó tán àtúwá gbélé yìí bíbá gbẹngbẹngbẹ gbẹ fún mi bàbá fún owó bóyá o ti tó báyà. kò tí tó gbá síyà olùkọ́ta gbé wá ni gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ ká ṣe fún mi báyìí máa rà náà lè bù. gbogbo tànú a máa rí lọ́kú lọ́kú ẹ padà. àwọn onílé kí lẹ fẹ́. èmi ni èmi kò ṣe é mú kò ṣe é pa honourable Roland wọ́n ti sọ owó ẹ̀mí ẹ̀ fún wa. ẹ ẹ ṣeré yín. ta ló ràn yín wọ́n ràn yín ní àbí ẹran ràn yín ṣé mi ni èmi Honorable Roland ah! èmi tí mo bá wọn jẹ lórí ewé tí mo jẹ jẹ jẹ jẹ jẹ tí mo bá wọn jẹ lórí odó ẹkẹrẹ o ṣé wọn sọ fún yín ni èmi tí mo rìn rìn rìn rìn tí mo rìn débi tí wọ́n ti ń fi ọmọ rí odó rìn tí tí mo bá wọn jẹ èmi tí mo bá wọn rìn débi tọ́mọ ti kú tí yẹ ti yọ ṣẹ̀ṣẹ̀ ẹkẹrẹ. get the bag, get the bag, get the bag. Movement. Ìbára! Wọlé! Wọ́pọ̀! Ọmọ yẹ! Ah! Wow, guys, wow, I'm impressed. Whoa! So how far ṣe yẹ ti load bobo and one yìí? Bàbá personally, èmi mo clean ilé mo lè load them. Nice, I trust you. Yeah, I trust you. Now, you see what I'm saying? I'm always proud of you guys. You see, you guys are my source of inspiration. Ẹ̀yin gangan lè fún mi ní àwọn gbogbo push yẹn pé we can't get there. Yeah. Yeah. <laughs> well, um, but mo fẹ́ kó yé ipa gbogbo wa ni pé à ń gbáradì fún the next operation. Hmm. I hope you guys are aware. We are. yeah. So what's kí ló wà on floor now? Baba, hmm, first of all, yeah. The operation was fucking fierce, no doubt. But this woman right here she was fearless ẹ ti wá mọ nǹkan tó ṣe òun gangan ni ginger tó wà nínú swagger wa. confam. all kudos goes to kò ṣeé mú kò ṣeé pa ó kú tì kò ṣeé náà ló kù. kò ṣeé náà ló kù. bí bá a ṣe ó bá a ṣe hmm. kí ni bá a la fẹ́ la. hundred. gbogbo ọpẹ tá a máa dùn àbá àgbà olórí oko. bọ́ọ̀ àfin ló ń jẹ máa wọ. bọ́ọ̀ tuwala. àgbàlagbé ẹ̀fọ́ àti pẹ́ẹ́fẹ́ kò sí ikú ló fẹ́ pa wá náà hmm. ó ti yẹ hmm. ikú ò ní wàá pa kò sẹ́rù fọmọ kìnìún lójú ogun. ọmọ ajá ló ṣòro ó pọ̀ sí ẹ̀ ó pọ̀ ó jíjà sí ẹ̀ aláà. This is why I'm always happy having you guys around me. Oh, that reminds me, checking way too long. Like I told you guys before, Operation One next week, hmm. by next week understand mo sọ̀kọ́ mo ti hint wa àti showboy. yes boss. nǹkan tí mo fẹ́ kẹ́ oyè kó yé wa ni pé a gbọ́dọ̀ take chances anybody tó bá cross path ní lásán. I trust you. I trust you that one is for you you know that. jerry boss in as much tani kò ṣeun hundred. hundred. ikọ́ òkè kọ́ mi jù lẹ́sẹ̀ Ah, lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yẹ ẹnu. lọ́wọ́ ń yẹ ẹnu. mo gbà pé ṣòṣì tá bá lọ àṣejèrè ni. rọ́tọ́tọ́tọ́ amadore amadore rọ́tọ́tọ́tọ́ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ po po é mú kò ṣe é ṣe é ogutli ogutli àti ah, ìrẹ̀lẹ̀ ìwọ́ra yìí ni wúdè wúdè wúdè tuntun wúdè tuntun if they press me I go come there. hello showboy. hello Dilo. how far you kúrò lọ́dọ̀ Honorable Gbàngbọ́lá. mo ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ Honorable Gbàngbọ́lá ń So everything is set now. Oh, beautiful. We are, we are at it again. You see that? All right. Andrew Dale. Oh. Okay, sir. My how in chamber? All right, there. Boss. Boss. Yeah, come down. <laughs> oh. Boss. Hey, guys. Yeah. What at my Can you enjoy right? No problem. Andrew. Andrew. Andrew. Eh? You know die. zaman zaunurin san kandora kò ṣe kòtò tó bá tún gbẹ kí ni nǹkan tó fẹ́ẹ́ fi kòtò yẹn ṣe pẹ̀lú rẹ̀ pé kó má lọ jẹ́ pé bóyá ó fẹ́ rí owó mọ́bẹ̀ you know these politicians you can never trust them kó má lọ jẹ́ pé ó fẹ́ rí owó mọ́bẹ̀ ni information reach àwọn uh, political kí náà pé ẹ̀ náà lọ ká mọ́bẹ̀ tó ń pa síbẹ̀ àmín torí mo rò kò tiẹ̀ yé mi. ọ̀gá sherry a ní láti ṣe thorough investigation to unveil the mystery behind his death because kàyéfì ni ikú yẹn jẹ́ fún mi náà. ọ̀gá èmi ò bá suggest wípé the first thing we should do is to go to that village Kalobere investigation wa níbẹ̀ i mean before any further investigation ibẹ̀ gangan ni ká kọ́kọ́ yeah i think you are right there but you say you guys have to be extra careful torí ọ̀rọ̀ ti di wípé ẹni tí ó ránni ní oko kìnínní kan ni kó náà má sàṣùpara láì dènà pẹ̀lú àwọn tó ṣiṣẹ́ yẹn àwọn náà ṣì lè wà lábúlé yẹn ṣe rí abúlé mystery tó máa ń surround abúlé pọ̀ you never can tell but èmi tí ń lọ ṣe kókó sí mi àti sí ìjọba so you have to be extra careful torí àwọn tó ṣe yẹn wọ́n ṣì lè wà ń bẹ̀. yes so kẹjọye tójú tìyẹ lápá òfin ríran and during your investigation tẹ́ bá rí pé ẹ need backup immediately ẹ jẹ́ kí n tètè mọ̀. ṣe mọ̀ pé gbogbo um, print media ti gbé ní gbogbo pépà ló wà so everybody ti ìròyìn yẹn ti tàn káàkiri àti tí àti gbogbo ẹ̀ náà máa fi lélẹ̀ ẹ̀nà so kẹ́ wá careful. okay ma. permission granted. ọmọ tí a bá tán tó ní ọ̀nà ṣèyọrí láyé bọ́mọ bá rìn lánàá tí o lẹ́tàn láyé ìyá ẹ̀ ábá mi àtàsánà torí ẹ̀yìn ọ̀la ni. bàbá skóòpù ọ̀bọ̀jọ́ yẹn a máa ṣe nǹkan fún ọ àsọmọ wa bá ṣe kan ṣe kan kábàá ṣe nǹkan fún kò ní mọ bóyá ń lọ àkóńṣe orí ilẹ̀ máa dúró sí kàbá kan tó máa dúró sórí ẹsẹ̀ bá yín sọ̀rọ̀ tó bá délé ó máa délé kú yìí àlàyé ni o àbájákèmí mànú bá àbí tó àlè ọmọ bàbá ṣe kán ṣe kán ìyẹn Ah, my honourable my honourable. how are you guys. my honourable. ilé ń kọ́. bàbá family ń Alafia, Alafia, incoming. ó surprise ẹ pé mo wá bẹ ẹ lábàá ah, ah, anyway wait um, driver. sir. bọ́ọ̀lù ẹ̀kọ́ fún aláyé mo fẹ́ bá káàsì sọ̀rọ̀. olórí burúkú nìwọ ni wèrè ní ẹni ṣé tí ọlọ́run bò bá sọ fẹ́ gbókò bọ́lẹ̀ ṣé òun mọ̀ pé vip lọ ní mọ́tò yìí bọ́lẹ̀ wèrè àbúrò bukú ni ẹni. bàbá bàbá ifọ̀ lè jẹ́ informant mo fẹ́ ta ilẹ̀ tuwalẹ̀ honourable. Um, yes Kaz uh, bàbá má jẹ́ kí n mọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ má jẹ́ kó jọ ẹ lójú pé mo wá bá ẹ lábàá ẹ. ok ok wàá pẹ́. Ah, ẹni ńlá ló ń ṣe òun ńlá ó mọ̀ mí. Swahili. gẹ́gẹ́ bí politician and um, ṣe rí bí wọ́n ṣe rò pé ẹ̀yin need our politicians àwa náà need ẹ̀yin náà a need irú yìí kí ni tó burú tírú ẹ̀ bá lè dúró gẹ́gẹ́ bí bodyguard fún mi ah, no no no no no no no máì tí rẹ rìn mo lè máa mọ ohun tó ń ròyìn ọkàn má ronú lọ́bẹ̀ I am up to the task mo fẹ́ kó bí mi àti owó àti weapon àti gbogbo ohun tó bá máa need just tell me mo ready láti gbé. èso oṣù bí yẹ́kẹ́sẹ̀ ẹ̀gùn àá yẹ́kẹ́sẹ̀ ẹ̀gùn sẹ́. and mo dẹ̀ mọ̀ pé o capable enough. more honourable more honourable hmm. incoming. ẹ̀yin ò mọ̀ àwọn alámọ̀ ẹ̀yin ò mọ̀ ṣé kí n já yín ẹ má ṣe poster ẹ ti win. are you sure. ẹyọ ọ tọ́wọ́ yẹn ti ń campaign fún yín gbẹ́pẹ́ yín ni ẹ̀yin ni incoming la máa ń pè yín wọ́n ń pè yín honorable mọ́ incoming. that is the reason and that is the more reason ni mo fi fẹ́ kí wọ́n dàbí security. bàbá yẹn ní láti bẹ̀ mí mm-hmm. ẹ ti fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ṣe wà ìbò ní nọ́mbà yín ah. mo dẹ̀ bá yín pàdé níbo dẹ̀ ní nọ́mbà yín. are you sure. Ah, ah. títí next week mo lè ní nọ́mbà ọlọ́run tí bá fẹ́ get nọ́mbà ọlọ́run tọ́lọ́run bá ní nọ́mbà mo lè get yẹn. alaye ẹ ní láti ẹ má jẹ àbàgé èyí tẹ bá ti fún mi ti tó mi ah. tẹ bá ti dánwó sí pé jẹ́kẹ́lẹ́ ikú ó kú nìyẹn nǹkan tó bí kàn fẹ́ ni àwọn weapon yẹn ẹ mọ̀ pé weapon ló máa ń upgrade by day by day by day mo mọ̀ pé máa ṣe mí dáadáa bàbá mi náà lè ṣe òun boys mi dáadáa ah, weapon yẹn gangan ni kókó. ṣé o lórí weapon yẹn mo assure ẹ pé weapon yẹn mi ò ní fi jẹ yín níyà. Um, since tó dẹ̀ ti wá ní nọ́mbà mi lọ́wọ́ ṣé wàá send account details ẹ sí mi. kò sí problem pa èmi náà bẹ̀rẹ̀ láti fi kan kémi náà jọ ẹ lójú kálíkálí mọrú èèyàn tájọ fẹ́ jẹ́ fúnra wa. Ah! kí ni mo lè ṣe fún un lọ́rẹ́ bùrù kí ni mo lè ṣe kẹ́ mọ̀ pé mo kó yín jẹ gan mo láìkí yín gan. ṣé kí n pa driver yín. kò ṣẹ̀ mí. o kò fẹ́ jẹ́ kẹ́ mọ ni. no no no kò ṣẹ̀ mí ah! ah! àìtí ìdẹ́lẹ́wò yẹn ṣé o ti gbọ́. ọjọ́ tó bá ti ṣẹ̀jẹ̀ mọ́. Okay, and of course nígbà tó ti ní nọ́mbà mi pè mí lálẹ́ ká lè sọ̀rọ̀ dáadáa. incoming ó pọ̀ hmm. incoming máa lọ rẹ́bù incoming chairman èèyàn cars tí bàbá àwa kò sí problem. báàlì àmìjagun yàtọ̀ sọ́dọ̀ jẹ́ sọ́mọ aráyé ti bẹ̀ tó fira ìlú sí ọ̀nà. bàbá fi lé èèyàn ló wà bẹ̀ alájẹ máa ń yí ọ̀dà àbájọ́ jójú àyọ̀ máàlì ẹ máa pè a ara ẹ wà ń fi ìsìn lọ́wọ́ máa pè ẹ ah pè ẹ. ṣá máa ń fihàn joyè àwòdì kó má lè gbẹ́ díẹ̀ ni kí ló dé. baálẹ̀ hmm? mo dẹ̀ ń sa gbogbo ipá àtagbára mi lórí ọ̀rọ̀ àwọn olóyún ìlú yìí. ṣùgbọ́n bẹ́ẹ̀nìyàn bá ń gbìyànjú tí ìgbìyànjú rẹ̀ ò tí ì wù wọ́n ní ò gbìyànjú rárá ni o. tó hmm? yẹ kó rí bẹ́ẹ̀ kí àwọn aláboyún ìlú wa kán á máa lọ lóòdì kejì lọ gbà tọ́jú à kò yẹ kó rí bẹ́ẹ̀ o. ọkọ òlu hmm? adìyẹ mi làágùn iye ara ẹ ni ò jẹ́ ẹ mọ̀ kò burú iyán mi dà tó gùn ọbẹ̀ mi dà tó sè. ọ̀dà kò burú bíyàn rẹ bá di àtúngún tí ọbẹ̀ rẹ di àtúnṣe àfi káyà àjọ jẹ́ kó tó gbogbo wa jẹ o torí ojú tọ̀rẹ́ mi kò tì mí. ó tọ̀ wọn olójú tì mí. káwọn lè rí balẹ̀. olórí ọ̀dọ́ bó o ní ẹ̀kọ́jọ́ mẹ́ta ẹ̀lẹ́ o àkàbọ̀. bàbá àwọn àlejò ló ní àwọn fẹ́ rí àwọn àlejò ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ ṣùgbọ́n kò dájú pé mo rí ojú yìí nínú ìlú yìí o. bẹ́ẹ̀ ni balẹ̀ ẹ ò rí wa rí ọ̀tẹlẹ̀múyẹ́ ni wá láti ìlú èkó. ọ̀tẹlẹ̀múyẹ́. bẹ́ẹ̀ ni sà. wọ́n lọ tẹ̀lẹ̀múyẹ́ orúkọ tèmi ni inspector Nelson. orúkọ tèmi ni inspector Ọlábísí um, ìdí pàtàkì tó gbé wa wọ nílùú yìí kò kọjá torí ikú honourable Roland tí àwọn agbanipa tí wọ́n pa sínú ìlú yìí ní July seventh Wednesday tó kọjá lọ gbogbo alamọ wípé ènìyàn pàtàkì ni honourable Roland. Mm -hmm láàrin àwùjọ ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́ fún wa wípé hmm. àwọn agbanipa wọn á pa wọn sí inú ìlú ní bíbá yìí ọkọ ìlú ǹjẹ́ ó ní àlàyé kan tàbí èkejì tí ẹ lè ṣe fún wa nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí pàápàá jùlọ nípa àwọn agbanipa yìí. ọmọ mi ọjọ́ burúkú èṣù gbómi lọ́jọ́ tẹ̀ ń sọ yìí ọjọ́ àlàrúbá tó kọjá là ń gbọ́rọ̀ bọ́n pa ipò ipò ọlọ́mọ òmọ́mọ́ aláya ò máa ya kódà gbogbo àwọn ọkọ pàápàá ńṣe náà bẹ́ẹ̀ lùgbẹ́ ṣé bí ojú ọ̀nà ló ká èmi àti olórí ọ̀dọ́ mọ́ níjọ́ náà lọ́hùn ká tó mọ gbọ́rò mọ́ pàpàpà à ọjọ́ burúkú ni o ọjọ́ burúkú gbáà ni gbogbo òlú ìlú kan gógó tí àti ẹ̀mọ́ ń ta fẹ́ ṣe ẹ ṣùgbọ́n ẹni sùúrù mò ń bọ̀ torí olè ò ní jàgbà kó mọ̀ ṣe lójú fìrì mò ń bọ̀. ẹ̀yin ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ kú jókòó ẹ wo kínní. bí mo ṣe sọ́njọ́ náà lọ́hùn ẹnìkan kò ráyè jáde lálẹ́ ṣùgbọ́n gbà tó dáàárọ̀ ọjọ́ kejì tá a lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ abókù rẹpẹtẹ kìnní tá a rí rèé number to order? Four four three. For jurisdiction of boys. Táwọn boys máa ń lọ. Ẹ ṣe gan ni balẹ̀. Ǹjẹ́ ẹ lè rántí kankan nínú àwọn agbanipa yìí bóyá ẹ mọ ojú kankan nínú wọn? Àfa àjọná ò ń béèrè irùngbọ̀n dá kankan mọ̀ ibi tá a ti ń gbọ́ tàkò tàkò tó ń kálukú ń sàṣàlà fẹ́mi rẹ̀ ta ni ń jẹ́ ọmọ adákú ṣeré ń wájú ọmọ akú yányán àdúró <laughs> yìí lè dá kankan mọ̀ nù wọn rárá àdáwọn mọ̀. ẹ ṣe kan balẹ̀ inú wa dùn fún cooperation yìí lórí investigation tá à ń kárí wọn ṣùgbọ́n ẹ má bínú àní lè dá kíní ẹ̀ padà fún yín. ọ̀tá àbọ̀n ẹ̀yin lẹ ní ebe <laughs> yìí lẹ ń ṣiṣẹ́ ẹ̀bọn àbí ẹ̀yin lẹ ní nǹkan yìí ẹ̀yin lẹ ní. Hmm. ẹ ṣe gan tá a bá tún ní any other question tó máa ran investigation wa lọ́wọ́ a tún máa kọ sí. kò sí wàhálà kò sí wàhálà ṣùgbọ́n káfòkò kan pẹyẹ méjì o a nílò ààbò nílùú wa bó ṣe ọlọ́pàá mẹ́wàá bó ṣe ogún kẹ́ẹ̀kọ́ fún wa kákó sẹ́nu lóòlù wa kí wọ́n ṣọ́ wa ààbò olú yìí ó ti mẹ́hẹ̀ látìgbà tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àbí ìyá àbí èkí ló ní mo wí. ẹ dákun mà gbogbo àwọn ọ̀dọ́ wa náà ti lọ́ọ́ lù tán gbogbo ohun tẹ́ ẹ bá lè ṣe láti kọ́ lọ́pàá wa wọ́n ti máa ṣọ́ wa àbí kí. bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ Um, kò sí wàhálà balẹ̀ ìyá wa um, gbogbo ohun tí ó bá wà ní kápá wa láti fi dáàbò bò yín pátápátá la máa pèsè. Ah. ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣe yín lálejò mm. àbí. àwa òkè sọ. ẹ ṣe gan yá wa òkè ẹnu iṣẹ́ làwọn wa. ẹ ṣe balẹ̀ ẹ ṣe mọ̀ ẹ ṣe ẹ balẹ̀ olórí ọ̀dọ́ kẹ́ máa wò tó fi mọ àwọn fífi yẹn débi hmm. mi ì mọ pọ tẹlẹmúyẹ ni wọn. bí wọ́n ṣe ń ṣe nù èyí dá mọ́ mọ́ bí wọ́n ṣe ń ṣe nù àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kélédùn àsámọ̀ ṣọ́ wa. Hmm. ilé ètò ìṣẹ̀lẹ̀ ń bí kélédùn àbá adẹ́kun ẹ̀ kámọ̀ wà ní ìlú wa náà wò àdúrà táwọn gbà mí. my leader sir èmi fi ń da yín lójú youth leader tẹ́mi jẹ kò ń ṣe lórí asán àti báṣẹ́ lọ jìnnà ṣe rí gbogbo àwọn táwa jẹ́ youth pátápátá gbogbo apátálá ní pvc permanent voters card so already àti iṣẹ́ fẹ́gbẹ́ kẹgbẹ́ lè dé ibi re so lágbọ́rọ̀ lọ ọ̀run àgbẹ̀ adébíyẹ lágbọ́rọ̀ lọ. i trust you mo ti mọ̀ wọ́n náà láti lẹ̀ ẹ wò ó ọlọ́run àwọn gbogbo wa lọ́wọ́ ṣé mọ̀ pé igi kan báyìí ò lè dàgbò ṣe gbogbo àná làjọ máa gbárùkù títà máa mm. ṣe ẹ mo fẹ́ kí gbogbo wa lọ sí various wars wa láti mm. dá awards yín ẹ jẹ́ kó yé àwọn èèyàn pàápàá jùlọ àwọn world leaders yìí ẹ jẹ́ kó yé wọn reason tí a fi take àwọn decision ta tẹ̀ àwọn appointments ta make yìí kẹ́ mọ bẹ́ẹ̀ máa convey. UPC UPC UPC my chairman that's great. Incoming incoming. Ẹ jọ ẹ bá ṣe àwọn ṣe àwọn pé mo pẹ́ díẹ̀ eré tí mo kò lọ́nà ló bẹ́ẹ̀ pẹ́ ẹ mọ̀ pé kò sí inú àṣà mi mo mọ̀ pé mo ti dá yín dúró so mo tender apology. and of course mo rí pé a ti set for meeting but mo fẹ́ mo wá bí àbá kí a tó progress lórí meeting bóyá ká ní a minute silence fún ah. eh, eh, eh, late Roland tí ó dolóògbé. Ah. That's good of you. Good kí olúwa bá a tẹ̀sí afẹ́fẹ́ rẹ̀. that's very good of you. àti bẹ̀rẹ̀ báyìí náà láti mọ àwọn tó bá ní leadership quality ara ẹ̀ náà lélẹ́yìí tá a rìn gbogbo wa náà la mọ reason tí a fi wà ń bí. nígbà tí case chief Roland ti ṣẹlẹ̀ bó ṣe lóun fẹ́ ṣẹlẹ̀ tí òun ti ṣaláìsí kọ́ lóun fi ọ̀run kẹ́ àdèmọ̀tẹ́lẹ̀ náà pé honourable Roland àti honourable Bangbọ́lá àwọn náà ni major contender torí the other person yẹn náà ti mọ̀ tẹ́lẹ̀ pé mm-hmm. eh, Zoni, ẹgbẹ́ kò really favour òun lọ títí so I have the pleasure to announce to you that that the other person has stepped down. Yes. Oh! o ti step down. mo ṣe pé ní kọ́ni. <laughs> congratulations. ṣé pé mo ti wọlé báyìí ọ̀nà pẹ̀lú consensus consensus ó pọ̀ consensus. wọ́n máa ń kọrin kan wọ́n ní bó o ti ẹ̀ dìbò ó ti wọlé àwọn tí wọ́n fi lọ́sọ̀ ni àtún dìbò ẹ̀ tún wọlé. ẹ wà á ti ṣe oúnjẹ ẹ máa ń ṣojú bẹ́ẹ̀ lọ́la tó àti ọ̀nà. ẹ wo àti balẹ̀ jẹ́gẹ́dẹ́. honourable ẹ sọ fún mi in one word kí ni reason tẹ sọ pé ẹni san balance mi fún mi. ìwọ náà dá mi lóhùn lọ́wọ́ kan kí ni reason tẹ ṣe ń láti lọ jalè tẹ ṣe ń láti lọ jí owó lówó ọ̀tọ̀ ní iṣẹ́ tí mo rán yín ẹ ti ṣiṣẹ́ tán nìyẹn ẹ dẹ̀ filẹ̀ ẹ lọ gbé odindi owó lówó for what. ẹ̀yin ọkàn yín náà ọkàn mi o ẹ gbéṣẹ́ fún mi mo dẹ̀ ti ṣiṣẹ́ yín ah. nǹkan tí mo bá ṣe ń bẹ̀ yẹn ìyẹn ọkàn yín. àwọn ah, ọkàn mi báwo ló ti kọ yín. ó kọ mi o kò kọ yín. ó mi. a ah. ti kò kọ yín. mi. ó kọ mi. yes. ọ̀rẹ́ ti yé mi àwọn ah, ẹ̀ ti tẹ̀kù dánsì ó ti gba tíkẹ́ẹ̀tì ó dẹ̀ ti bílíìpù ti wọlé kò sẹ́ni tó tú ẹ mọ́ á ah, mo fẹ́ kó mọ̀ ọkàn kò sẹ́ni tó ń jẹ ògùn lówó. ògùn bẹ́ẹ̀ ni. Eh, eh, eh, firstly ọ̀rọ̀ ẹ ti yé mi àbí ọ̀nkú bẹ̀dà ó ti sọnù. gbẹ́bí ọkú jàre o ti ta ráìtì ẹ̀. ok ogun wa dà nù wọlé ogun dà ogun rè ogun dà ogun rè orí ẹ ti dà. ìbọn tó wà lẹ́yìn mi ogun ni. shut up shut up máa halẹ̀ mọ́ káyọ̀dé tèmi o náírà ò lè gbà mọ́ brass owó tó kéré jù ò lè gbà lọ́wọ́ mi níwọ̀n bá àgbà tẹ́tí lọ jalè yẹn tẹ́tí lọ gbé owó lọ́wọ́ owó ò lè expect lọ́dọ̀ mi. ọ̀rẹ́ ti yé mi but wàá gbà. get away. kí gbà. go away. má wọ ẹ wàá gbà. mo sọ fẹ́ smart. mo smart mo smart mo smart gidi ni o smartness yẹn mo fẹ́ fi wọ́n yìí. má try láti play smart o. mo ti play smart sẹ́ẹ̀. má play smart lọ́dọ̀ ibi o. mo ti play smart. má play fọ́ni o. jẹ́ ká máa rí. kò ní fọ́ni o. àwọn nǹkan tó máa rí. wàá pẹ́ lẹ́wọ̀n jọ̀bọ́ lọ. irọ́ ló pa. irọ́ lèmi pa. èmi ni. èmi ogun. ah ok all right. má halẹ̀ mọ́ káyọ̀dé tèmi. ayé ẹ lẹ́nu. ìwọ ìwọ ni idiot. ìwọ ta ni ẹ. ọ àbẹ́ẹ̀ máa wẹlé yìí. àbẹ́ẹ̀ máa wẹlé yìí. ọ <laughs> ìwọ tó ṣe pé mo ti parí iṣẹ́ ẹ̀kọ́ tó dọ́dọ̀ mi already. ah ok kọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn all right ok. wo gbogbo ọ̀nà ni mo mẹ́sàn-án kó gba ọ́n jáde lọ́wọ́ tó bá. ẹ o sir do you trust me and if you trust me you need to trust my word. Um, ṣe àrí gbogbo owó yín pátápátá la máa gbà lọ́wọ́ tó bá. only if it's nine o. That man is a trickish man. No, I know he's a very tricky person. Make sure kó gbowó mi jáde lọ́wọ́ ẹ̀. I've got you on this. Ah, wo máa yẹn ká ní ọmọ bẹ́ẹ̀ mi ti ń ba díìl ni. Wàá mọ̀ pé mi ò take it easy pẹ̀lú ẹ̀ torí ẹ̀ mo ṣe ní kó make sure kó lọ gbowó mi lọ́wọ́ ẹ̀ fún mi. Ẹ because wọ́n máa ń rò bóun lọ́gbọ́n lórí mi. Ọmọ pọ̀ ọgbọ́n pẹ̀lú ọgbọ́n is equal to common sense. Ìtorí ọgbọ́n tí mo ní ni wọ́n ṣe ń pè mí ní the law. O mọ̀ nǹkan tọ́mì kan máa pè yàn ní the law ni. The only man that is not a lawyer It's not a learned person, but is the law. And that is me. I'm the only man that is not a barrister that is called the law. Do you hear what I'm saying? Oh get back to you. lọ́nà tí o lẹ́tàn láyé ìyá ẹ̀ ábá smile báyìí nǹkan tí mo wá bẹ àfàwọn odi tó ń sọ̀rọ̀ mo fẹ́ kọ́ bódí ṣe sọ̀rọ̀. ọkọ̀ yìí àbúrò ẹ̀ ló pa mi. ló wá rẹ́rìn báyìí. ẹ kú ilé o. ẹ dojú bolẹ̀. ẹ dojú bolẹ̀. kẹ má bàa rí jà bọ̀ kẹ̀dẹ̀ má fi kú ṣe bónọ́ọ̀sì tó ti yé. ọ̀rọ̀ kékeré tó fọlọ́gbọ́n tó mọ̀rọ̀ gbọ́ ẹ try your corporate. yes yes i'm a corporate. chief yes. ẹ dàgbà sókè kẹ́ jókòó ẹ jókòó ẹ jókòó kẹ́ farabalẹ̀ màá fẹ́ kẹ́ máa sọ òótọ́ pẹ̀lú gbogbo bẹ́ẹ̀rẹ̀ sí máa ń bí. promise gbogbo nǹkan whatever bá be. bẹ̀rẹ̀ máa sọ òótọ́ fún yín. listen up gbogbo nǹkan tó bá ti ń bí ẹ òun ni kò máa fi òótọ́ dá wa lóhùn if not máa fi búlẹ̀tì máa fi já òkun. nítorí pé ẹni tó bá parọ́ máa ṣe kí ni. sọ́dọ̀ ọ̀ máa jalè ó máa jalè. tó bá dẹ̀ jalè kan tọ́lọ́pàá bá mú wọn ṣe kí ni. ọmọ ọmọ àgbàgbẹ́ yìí. wọ́n máa pa wá. nínú nínú. sọ́dọ̀. kò ṣe é mu it's yours. tó bá jẹ́ bẹ́ẹ̀ olóòótọ́ lù ọwọ́ ọ̀tún Elédùmarè ló máa ń wà ó tó bá ti parọ́ lásán ó ti lọlé ọdún nìyẹn ṣé ó ti yé bẹ́ẹ̀ gbowó wọlé láago mẹ́fà àbọ̀ àná owó yẹn làwọn gbà. ó wà lé ó lé ó wà lé. ṣé ẹ rí sọ mo fi dá yín lójú pé owó yẹn ó ti ṣe yẹn láti sìn lọ. You guys are such a sincere family. Oh, honestly. Ẹbí olóòótọ́ ni ajẹ́bẹ̀ jẹ́ wà á tiẹ̀ ẹ lọ gbowó yẹn wá. dàgbà sókè. ẹbí rere lẹbi àwa. àṣebẹ àṣebẹ jàgbọ́n wa. ẹbí rere lẹbi àwa kọrin kọrin kọrin kọrin kọrin kọrin. ìyàbọ̀bọ̀ ẹbí rẹ̀. òróró onírú lórí. àjọ àṣìṣe tá a ṣe yìí ni o. wọ́n lè ṣiṣẹ́. ṣé alálùbárí kàtà wá ṣe. mímú mi mọ́ṣẹ́ ṣe é mi mọ́ṣẹ́ ṣe é. o lè ṣiṣẹ́ wa ṣe olè là ń ṣe. Ah, rárá o kò ṣe bẹ́ẹ̀ ọmọ mọ mọ mi mi mọ mọ ọmọ ṣáà ni ìmọ̀ ti máa ṣe mi ìmọ̀ ṣe ṣe o ẹ̀jọ̀ o. <laughs> nǹkan tó bá jẹ́ mo ti promise yín máa fún yín. àbẹ gbógun ẹ̀mí ẹ. dájú ẹjọ mọmi ẹjọ àtúntò ẹjọ. àyíndádì ìyá ẹ. ọ̀gá ah, ọ̀gá ẹjọ ah, ẹ wo ẹjọ ah, ẹ wo. olóòtú ẹ má jà ṣe bẹ́ẹ̀. ẹ wo ẹ wo ọkùnrin àrò yóò ká gbọ̀n afẹ́fẹ́ ló máa kú gbọ̀n ẹ má jẹ́ pẹ́lẹ́pẹ́. How dare you? Show boy. You, you see wetin you cause now? Ọmọ olóòótọ́ ni wọ́n yẹn kò ṣe mú kò ṣe pa ni o. Ṣé kò ṣe pé ó fi ṣe Kò ṣe rí rárá, ọmọ yẹn ya wèrè gan. Kò ṣe mú, kò ṣe pa, kò ṣe yìn, kò ṣe ṣà. Ogun ojú ràn. Kò ṣe rí. Bẹ́ẹ̀ ká tá à ń ṣe òun fèsì là ṣe o. Ah. Ọmọ ìyàwó ẹ̀jẹ̀ ni ìṣòro lọ́ṣà. Sọ́sọ́ náà, ó sọ́sọ́. That's hard to believe. I mean, could possible now. Oh, no. Kò lè jẹ́ FK see the law wá build all the time. I mean, FK, e, even tẹ́lẹ̀ ẹ̀gbọ́n bá ń jẹ́ FK, bóyá lè ṣe àsìkò papọ̀ ni. Ọ̀gá, àní ìyàwó chief gangan ló jẹ́ kó máa yé wa wípé FK òun ló lead àwọn gang tó wá rọ̀ tó dẹ̀ tún pa chief ma. I heard you the first time. Mo kàn find it difficult láti bag, bunny. Hi, woman. Sherry with the description See, ìyàwó chief fún wa. <laughs> FK new. <laughs> the same FK See, the law was to be what bill the other time. Haba, I'm àìmọye young. I mean ẹgbàgbèje èèyàn lè just same initials kò sí nǹkan tó tuntun nípa yẹn ó possible kó jẹ́ pé ní shares kan papọ̀ ni. yes ma we know what we are talking about honestly. okay um, you know what to do guys you have to take off immediately. ẹ lọ sí ilé ìdìlọ ẹ make sure wípé láti òkè dé ìsàlẹ̀ i mean láti irúfẹ́ right the foundation kẹtọ́ nílé upside down ẹ proper investigation Can ransack everywhere and everything make sure you don't leave any stone unturned kẹ́ wá gbogbo nǹkan i mean tẹ́ lè rí as evidence fún wa láti fi back claim sí i so yeah be fast about it i'm trying to follow you granted. The law, that gentleman. He looks so cool and calm to me. Ah, eh, eh, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èèyàn burú èèyàn burú gan-an. everywhere and anything sir. are you sure. very very sure sir. gbogbo rooms tó wà lókè lẹ search. gbogbo everywhere láti check àárín nǹkan sir. ẹ dẹ̀ rí any nǹkan tá a lè fi ṣe evidence or whatever. a ti search gbogbo àárín nǹkan sir. Ah, anyway, take the glass and look and clean the capture. Yeah. ma ah, bàtà délé ti lọ́ọ̀ kó ti lọ́ọ̀dà bá buying ẹni bọ̀dì yes ma gbogbo ilẹ̀kùn pátá ló wà ṣíṣí. àwọn boys search everywhere kò sí anybody ní bíbá yàtọ̀ sí òkòdì lọ. ok ma. so sir kí ni next step ta fẹ́ gbé báyìí. Um... boss can I call for ambulance. Oh, yeah. That'll be fine. hey, you guys. Hey, ó ga o, ṣé wọ́n ti declare wanted fún kò ṣe é mú? Kò ṣe Ah! two hundred thousand ọlọ́run mi o. èèyàn gidi dẹni kò ṣe é mú. Kò ní dáa fun yẹ. Àkọ́bí yẹ máa ṣòfò dànù ni yẹn. Kò ṣe two hundred thousand máa fi lórí ẹ̀. gbogbo alamọ̀kọ́ tí kò ṣe mú ṣe nínú àbẹ̀tẹ̀ tàwa yìí o kí ló ṣe o. wọ́n ní wá kò ṣe mú màá ní ọlọ́pàá ìpẹ́ni tó bá bá wọn wá fún ní two hundred thousand wọ́n gbówó lé ni o. ẹ ẹ kò ṣe mú ó ní agbára bí ó ní agbára débi pé ó ní agbára ju wòlíì òṣèlú lọ. àwọn ẹfẹ jọ lẹ látàárọ̀ mi kílẹ̀ ti rà. kọ́ tí mo ra òyìn òní kó wá ka káńtà bẹ̀ jẹ́ kí n kà mo ṣe ń bá wọn. ó dẹ̀ kí ló tẹ fẹ́ kà. ẹ jẹ́ nǹkan délẹ̀. ọ̀rọ̀ yìí fẹ́ lọ́lójú mi bákan ìwọ́n jẹ́ kó máa yé wa wípé tó bá rí kò ṣe mú wàá gbé pamọ́ kó má lè bàa rẹ̀ hmm, ah. bọ̀dà èyí dẹ̀ sọ wípé tẹ bá rí kò ṣe mú ẹ máa fà á lé ọlọ́pàá lọ́wọ́. báwọn kú mò ń bọ̀ ṣé rí kò ṣe mú yẹn olórí burúkú ni ṣé é sọ reasons fún yín tọ́pẹ́ kò ṣe é mú ó ti jẹ ojú fámílì àwọn eléèrú máa mọ̀ ẹ̀jẹ̀ ń yín tán ṣé arojú ń ba kòrókòrò kò ṣe é mú èèyàn hundred ló pa ah! gbàtọ́ wá pa wọn náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ̀ wáyé pa wá pa wọ́n fẹ́ kó ti pẹ́ bí ẹ̀rí ni alábòsí lélẹ́ yìí o ó mọ ibi tó wà tẹ kẹ́ bó ṣe olórí burúkú lọmọ eléyìí tí wọ́n ti wá rí tí wọ́n fẹ́ fún ìjọba màá tún fún un free ni mi ah. ní bẹ́ẹ̀ ni ó ní ah. agbára ah. ẹ ti ń pẹ́ jù lórí káńtà mi ẹ bá ń gbowó tí. ẹ mò ń bọ̀ ẹfì yẹn lẹ́nu. madam ẹ fi wọ́n lé láyé tí ò balance ló fà á bí tẹ́nìkan ti fẹ́ tọ́jú ẹ pamọ́ ẹnìkan fẹ́ fà ọlọ́pàá lọ́wọ́ ẹ èló lówó pépà mi jàre. two hundred naira ni sà. pépà máa ti lẹ́sìn wá kí ló ṣẹlẹ̀ ṣé fowó lè po ni. Eh. Ah, ẹ má wọ oníṣẹ́ ti gbọ́ ọdún mẹ́ta tí mo kà. lóòdẹ̀ lẹ̀ ẹ́fà gbà kó tún pé mẹ́ta mọ́ ah. torí ẹ̀ nà ó kìlọ̀ kan yìí ó ti dẹ́lẹ̀ kejì tẹ́ ti jẹ gbèsè. two one oh landed phone oníwẹ́dà lójú wọ́n ẹ ló wọ́n ní wọ́n wá kò ṣe é mú two hundred thousand mo fẹ́ lọ wà lábẹ́tẹ̀. sọ̀rọ̀ sọ́ni ìlẹ̀ ń da ṣe lẹ́nu gbọ́rọ̀ ni o ẹ jẹ́ fi ilẹ̀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 ẹ ti ṣetán. alánìlú wa òyìnbó àwa kùsà bí wọ́n fẹsẹ̀ fẹ́ àwa alánìlú wa. tó bá jábọ́. àrùn tí ń ṣogójì ní ìṣọ̀dún. ẹ̀rù bá ti dé ìwọlẹ̀ kò ní bá a bọ́ ba kò tó lẹ́kọ̀ọ́. ẹ fi mọ gbórí ẹ̀ sókè fún mi ọba ni ní tòótọ́ àmọ́ gbogbo wa lápàdà ni ọ gbà lójú bẹ́ẹ̀ ni wọ́n sì lana. ẹ̀jẹ̀ jọ pé there is no development. gbogbo ń táwọn kan ṣe síwájú wa ó ti di tàn lẹ́nu. pátá pitipitipitipiti. ó dákẹ́ gbogbo pátá piti. ọgbọ́n ìmọ̀ òun òye ẹlẹ́dùn àdìgún fún mi láti lè ké mi. wọn ò lè kú kì í dòye ilé bàbá rẹ. àwọn ọlọ́pàá wa ti sọ òní. mo èsì lẹ́kọ̀ọ́ lọ́jà ẹni bá gbọ́ tètè gbójú ẹ̀ sá. ọ̀dọ́ òní ṣẹ̀ṣẹ̀ ọ̀dọ́ òní ṣẹ̀ṣẹ̀ alábùkà ti bà ní ìwà jẹ́pá ọ̀dọ́ òní ṣẹ̀ṣẹ̀. èyí ló ń para èyí wọ́n wẹ́ exactly ìgbé tètè. ó yá ẹnu wọn. ibi tí àwọn òyìnbó ìbá fi kó ẹ̀yìn rẹ kúrò ní alágbà mẹ́ta. pátá pitipitipitipiti. wà bí àwọn obìnrin dán bíi mẹ́ẹ̀ẹ́dógún àrùn aṣọ dúdú fáláṣọ dúdú àrùn púpọ̀ fáláṣọ pa bẹ́ẹ̀ láàrùn fún fáláṣọ fún. bí mo ṣe ń wòye àfàìmọ̀ kan má jẹ́ pé wọ́n gan ọ́ padà wọ́n sọ ogún ọ̀hún. ibà ó ibà ìwé òtínú gbọ́pẹ́dá lómi bẹ́ẹ̀ ni kèrè òkòdó mọ́ya alájùbà efinrin lásán lásán ni ọ́ iyọ̀ lèmi efinrin àti iyọ̀ sì bára wọn lọ́jà ìdádálẹ́ torí iyọ̀ ó yóò kẹ́mi yóò kó pa yẹ kí á ti bí ìbẹ̀rẹ̀ yìí orí ìrọ̀ kan tó gbà. kọ́kọ́rọ̀ dà mí hmm? kọ́kọ́rọ̀ dà mí ìwọ náà tiẹ̀ láwọn ọba ti ń ṣiṣẹ́ díẹ̀ díẹ̀. mélòó nílùú ayédùn ọ̀nà táwọn èèyàn kú lẹ̀ bẹ̀rẹ̀ báyìí àbí kú ni mí. ní ojú iyọ̀ tí ò wọ́ná. wọ́ná bíi ti kú. oyè tí ò bá ti ní dáàfin ìní jẹ. nítorí ìdí mo fẹ́ pọ̀tínú fún ọ. ọ̀rọ̀ tí bàbá bá sọ ń labẹ́ gé. ẹ ọ wà á lọ ni àṣẹ ìsì gbọ́. ní tí n bá pa àpagbé ìbí agara dé. in your brain. Oh, Oshemo, what are you called? You are under arrest. Ó ti pẹ́ tá a ti ń wá wá sí members ẹ. Ṣùgbọ́n òní lọ́jọ́ I advise you to surrender torí ọlọ́ṣà kan lè bá ìjọba jà kó rẹ́yìn ìjọba. Ọ̀dà ni ẹ̀ ọ̀dẹ̀. Ẹ wá àwọn òpó nù yìí, dídìrín, ẹ̀yin méjèèjì, ọmọ àbójú yín sunkúnlẹ̀. Àṣẹ. For last advice, kò Surrender yourself kò the sọ fún boys Eh? káwọn náà sọ dẹ́dá ara wọn. ọ̀gbọ́n lọ́wọ́ ẹgbẹ́ kò ní ìyá ẹ̀. a máa fi yín. kò ṣe é mú kò ṣe é pa òkútì kò ṣe é nà lóògùn. you don see una ṣe ti ríra yín sìn ọ̀nà dey pump ọ̀nà dey pump rule of Mago is killing with seal, I don't feel it, shall and seal, scope yell at Ganga. Skipper, make I waste this one. Check our waste here. What? I don't close here. Hey, that's the office. Movement. Dagmar! Alle! Ẹ wọ́n báyìí. Kọmọláfẹ́ wait wait listen listen listen and listen good. Sori èmi ò fẹ́ tó ń bẹ́ mi ṣe yẹn o ṣé o realize pé chairman local government ẹ ló ń bá sọ̀rọ̀ ni wo kéèyàn kankan máa fojú ànáwó kú o bẹ́ẹ̀ bá fi ojú ànáwó kú ẹ̀bọ̀rá bọ́ọ̀rù yín láṣọ kí ló ṣe tó ń ṣe bẹ́ẹ̀ yẹn náà olóyè ló ń kéré náà oyè ó ń kéré má ẹ̀ bá bẹ́ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ kò dẹ̀ kúrò lórí fóònù kúrò lórí fóònù fún mi idiot màlélẹ́kẹ̀. àtàtún nìyẹn nínú. can you that can be very annoying. ta ló fẹ́ ṣe bí o ṣe idiot kọ́mọláfẹ́ yẹn náà ni. kí ni problem ọ̀gbẹ́ni iná. ó fẹ́ sọ̀rọ̀ ìdánlọ́run ni. ṣé òun nìkan ni. ṣé òun nìkan ló dìbò fún wa wọlé ni. Ah. ó dẹ̀ wá ń ṣe bíi pé ìwọ nìkan ló gbé wa wọlé àfi bẹ́ẹ̀ ni pé òun ni òun ni mẹ̀sáyà òun lọ lọ́hùn wàá dẹ̀ tiẹ̀ máa sọ̀rọ̀ sí mi anyhow. Ah. Oh, okay don't worry don't worry uh, now cars. ẹ ṣe ma. ibi tínú yẹn ń bí mi dé lọ arrange àwọn boys bíi mẹ́rin fún mi kọ́mọláfẹ́ yẹn mo fẹ́ kẹ́ gbé wá síbi kó wá ẹnu tí gbìn ẹ̀ bóríṣà kó wá fi lọ́lẹ̀ wájú mi bí ẹ wá right now. ẹ eh, chairman yóò ń ṣe problem nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí àwọn boys mi bá débi ẹ jẹ́ kí mi hand over security details wọn kí mi tó lọ ọmọ ẹgbẹ́ No, nìkan mo no no no mi ò ní ìdá àtijẹ́ kan débi má lọ má lọ iṣẹ́ tí mo rán ẹ̀yẹn kó lọ ṣe right away. wọ́n ní kó lọ gbé wá kó tiẹ̀ débi báyìí kémi gan fojú ara mi kàn. Ah, ó ti ń ride mi jù náà. kò sí problem chairman àwọn ṣáà ni ẹ rí ìjà wọn lọ mọ́ bọ̀. a kò lọ gbé kọ́ ọmọ láfẹ́ wá tó bá tiẹ̀ pọ́sibù kó débi ìbá ìkẹ́mi gan tó kọ́ mi. èmi gan fẹ́ fojú ara mi rí kí n tọ́ ah, ah. ọ̀gbẹ́ni tiẹ̀ tí wá fẹ́ máa pọ̀ jù báyìí. ẹ fi tiẹ̀ lẹ̀ ẹ jẹ́ máa ṣe homework tá n ṣe lọ. ṣáà mi ò jẹ́ mọ́ ń bọ̀ ṣe rí tiwa ṣọ́nẹ́kàn yìí ẹ̀ ń láti fún mi òun ni mo fẹ́ fún ní majority leader. Ah. <laughs> ẹ wo chairman ẹ má jẹ́ ká wò báyẹn ẹ jẹ́ ká lo the regular formula kò yé yín ṣe rí Tiwa fúnra rẹ̀ ọ̀dẹ̀ èèyàn tàbí dìdìrìn èèyàn tàbí kójú onítọ̀hún ṣe ìwọ́nú pátì ni ni ò ní mọ nǹkan tí Tiwa ṣe nínú pátì hmm. ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ á ti pín in chief whip ni mo fẹ́ kí òun lọ dì mú. ìyẹn candidate tèmi. ẹ kádẹ́nẹ́kàn adẹ́nẹ́kàn ọ̀nàrẹ́bù adẹ́nẹ́kàn ìyẹn ni kò ṣe yẹn ọ̀pọ̀ yòówù tuntun ṣe realize pé ẹ̀yin lẹ ni gbogbo candidate tó wà níbí the only one tẹ́mi fẹ́ gbà lẹ́tún ní kó lọ di chief whip mú. ẹ position náà ni. ah no no no ẹ lè ṣe bẹ́ẹ̀ ẹ kí wàá lẹ́yìn náà fi wá yàtọ̀ sí kọ́mọlá fẹ́ǹsì. ah ìyàtọ̀ wà ọ̀ chairman. ìyàtọ̀ sí náà ẹ wo gbogbo list takó lẹ́sìn ẹ ti kó majority àwọn followers tèmi kí ni kí wọ́n ṣe báyìí. àwọn tẹ ẹ mú tẹyìn náà mú wá a kàn change position yẹn. kò possible ẹ wo ẹ wo èmi náà láti láṣẹ lọ́wọ́ ara mi mo láti àwọn followers tèmi ìbò lẹ́fẹ́ kan wọ̀nà. ẹ mú wọn wọn máa wọlé. wọn máa wọlé lẹ́yìn ìgbàwo ẹ mọye candidate tẹ́ ti múlẹ̀ ń bí èmi wá ní èèyàn kan ṣoṣo fún majority leader ẹ tún ní ẹnìkan lẹ́ ń fẹ́. wọ́ new chairman mi àwọn opposition sì kú ńlẹ̀ èmi náà mọ̀ náà. no no no mi ò lè gbà ẹ jọ ẹ jẹ ayé àsìkò tèmi rè ẹ jẹ ń ṣe bó bá ṣe wù mí ah. àsìkò tèmi tèmi jẹ chairman yìí ẹ ẹ kẹ́nìbọ̀dì má là lèmi lọ́wọ́ ah, in fact gbogbo list tẹ́tí ẹ̀ mú wáyé ti pọ̀ jù Ah, kò ah, pọ́sibù mi ìtì eh, ẹ̀lẹ́ fún yín gbogbo eh, ẹ̀. chairman ẹ má ṣe yẹn fọ́múlà ni o. àná ti pọ̀ jù. <laughs> Eh, ẹ jẹ́ ká lò bẹ́ẹ̀. àní ká lè lò bẹ́ẹ̀ ah. kò lè work. ẹ jẹ́ ká lo fọ́múlà yẹn o. èmi ò lè lò mi ò lè lò. kábíyèsí ọ̀rẹ́ kábíyèsí ọmọ ìyá mi mímọ kó mo ṣe máa bá ẹ ní kàbá àbí tó wà yìí èmi kan lérò pé ẹsẹ̀ wájú òun sọ fún tẹ̀yìn kan tó ní pé ó méku ẹ ní ọmọ ìyá mi rẹ̀ sì dúró sí kàbá yìí ọgbẹ́ ni mo ṣe wà bí lẹ́mi fẹ́ràn ẹ dé kíkú kó lọ pọ̀ táì kíkú má pàwọ̀ àrùn kó lọ ṣọ̀ táì kárùn má ṣe wọ̀ torí ẹni tó bá ti rí tó bá ti ń bí I dùnú ẹ lójó òní bẹ́ẹ̀ lọ́ọ̀ pé kíkú pa ọmọ ìyá mi mi ní bẹ́ẹ̀ lọ́ọ̀ kíkú pa bó ṣe wà yìí o ó dá bá ṣe wà yìí báyìí ká parọ́ fúnra wa o ọmọ ìyá mi rẹ̀ kò ti méku ẹ kò ti jápa ọmọ ìyá mi bí mo ń bá ẹ sọ̀rọ̀ ìyá ọmọ ogbó òdu ti káàsì gan o ọmọ ìyá mi fọkàn bá mi lọ mi ní fún ẹ lófo bójú wù mí gan pé dúró èmi kọ́ ni mo dúró òjijì mi ló ń bá ẹ sọ̀rọ̀ mo dúró tí màmá manova lásán tí bá ti wà lárí tí bá kó lálárí òní màdògà tí bá kó màdògà máa wọ ọdún bọ lóko ọtọ́dọ̀ kú ìyá mi bó ṣe wà ń sọmọ àfihàn ṣẹ́ pẹ̀lú white card ni o. kí nìkan tó dídì ìṣẹ̀lẹ̀ gangan báyìí gangan sìn kí nìkan tó ṣẹlẹ̀ mi ò understand. ọmọ ìyá mi sí kí n gbọ̀ngàn ó dé ló bẹ́ẹ̀ bá òun mọ̀ yìí tó ṣẹlẹ̀ mi ń bá ẹ sọ́yìn sí àwọn ọmọ ìyá mi ọjọ́ wọ́n ti wà lẹ́fírí us ọ̀hún lọ anybody jẹ́ bàbá ṣe wa ẹni tó bá ti bù sọ lásán gbàgbé bó ṣe ṣẹlẹ̀ yín omi ní o sixty one years ló máa lò wọ́n jọ nítorí ọlọ́run káàsì gangan fúnra rẹ̀ tó jẹ́ káàsì ó ti jápa ó ti káàsì ara ó ti sá lọ àjẹkọ bá wọ bí o. wọ́n tó sọ fún mi sí pé káàsì ti jápa. ọlọ́run ti bá parọ́ kó má dáa fún mi ó ti jápa. káàsì ti jápa tó lè ṣe lọ. àlàyé kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ ń bì irọ́ ọ̀rọ̀ ti bí kí ló ṣe ń base because ọjọ́ ti wà káàkiri everywhere tọ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní lẹ́ni bọ́ọ̀dì jẹ aláyé àlè dúró àṣẹlẹ̀ wọn ń ṣàwárí. Ah, ọjọ́ ọjọ́ wà káàkiri ń lọ àwọn èèyàn báwo ni ṣe kọ́ ẹ pẹ̀lú kí ló kọ́ ẹ pẹ̀lú kò yé mi o ní ìwà alápẹ̀lú ọlọ́pàá kò yé mi o. ẹ má ṣàmùkọ́ tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ṣíàmà torí ikú ṣíàmà lọ́lọ́pàá ṣe wà káàkiri everywhere tó ń lọ anybody jẹ. nítorí ikú ṣíàmà lẹ́fi fi bẹ́ẹ̀ sílẹ̀. yes. nítorí ikú ṣíàmà lẹ́fi fi ah èmi tí gbogbo èèyàn suspect gan mo fàdúgbò lẹ̀ mo fi bẹ́ẹ̀ sílẹ̀ ẹ wọ́n sá síbí wọ́n sọ fún mi kí ló mọ̀ nípa ikú chairman kí ló mọ̀ nípa ikú chairman. pa ikú chairman. ìwọ kí ló wọ́n mọ̀ nípa ikú chairman. ó lè mọ̀ nípa. kí ló mọ̀ nípa ikú chairman. tí bá mọ̀ ẹni tí ń gbẹ kó má da fún ìyá mi mi ò alárẹ̀ kẹ́ mọ̀ kí mi ń ṣe èdò tí mi mọ̀ ẹni tí ń pa. ẹ̀sìn wọn sá fọlọ́pàá ṣèbá ẹlẹ́sẹ̀ ló anybody. ẹ gbọ́ mi o ẹ méjì ẹ gbọ́ mi o ṣèbẹ́ káàsì rẹ̀ yes. tí gbogbo èèyàn wò pé ó lè mọ̀ ọ́n ó lè mọ̀ ọ́n irú àdúgbò mo ìwà yìí mo ò sá nítorí mo ò ṣẹ̀ níwájú ọlọ́run àtẹnìyàn mo ò mọ ẹni tó pa chairman o mi ò mọ anybody mo ò suspect anybody tó pa chairman ọlọ́run ṣe kọ ti chairman yẹn pé bí ṣe dìde lọ́jọ́ yẹn lọ́wọ́ tó pa wá níwájú ọlọ́run àtẹnìyàn mo ò mọ ẹni tó pa o understand ẹ fara burúkú balẹ̀ ìkan ah. tó kọ̀ dùn mí ni pé àsìkò tó yẹ káwa jẹun pẹ̀lú gbogbo olórí burúkú kan wá láti ibì kan ó wá pa ah! ṣe kó fún wa lówó. ìyẹn ló dùn mí jù. ẹ ó bá ní kò bàjẹ́ ṣe gbọ́ mi ayé máa wà nínú àdúgbò wa àdúgbò wa rẹ̀ àní sá lọ díẹ̀ díẹ̀ tá a bá ń nínú àdúgbò àtàǹjẹ náà máa jẹ́ lọ ni ó dẹ̀ dàmú lójú pé ńlá yìí máa wá very soon. lágbára Ọlọ́run. ẹ bá sá lọ èmi ò sọ bẹ́ẹ̀ bá sá lọ. mi ò sá lọ. ẹ jókòó sádùúgbò kò sí ọdún máa ṣẹlẹ̀. jòdì gbọ́ nǹkan tí chairman sọ máa ń sá lọ. ṣé ọlọ́run sọ fọlọ sálárì yìí sí mi. èmi kò ní dákẹ́ tó bá parọ́ dáhùn ni mo sọ bẹ́ẹ̀. Ah. ó yẹ jama lọ́bẹ̀ẹ́sì sa. ẹ jẹ́ máa lọ base bye. báyìí. mo fẹ́ wo ìyá àdìjà. wọ́n ní ká máa lọ base. <laughs> base. wọ́n ní ká máa lọ base. wọ́n ní ká máa lọ base. wọ́n ní ká máa lọ. ẹni ṣó base ẹni ṣó base tàbá ní ká máa lọ base. òun ọ̀sán tó kọ́ sálọ sálọ àárín ìṣe òní ká máa lọ base. èèyàn kan ọ̀dẹ̀ ní sálọ fún èèyàn kan. hands kò ṣe é mú ah, kò ṣe é mú sangala manda mwana sangandora ah koshemu eh koshemu ọmọtabakọ kò ní nílé tá a kọ́ tà ìgbìyànjú òbí lórí ọmọ ni kò náà ṣe yọrí láyé bọ́mọ bá lù lánàá tí o nẹ́tàn láyé ìyá ẹ̀ á bá bí a sọ sọ́nà torí. ṣe ń lọ́gùn kò ṣe ń mú abiyamọ ẹ ṣọ́ra he tó ha ó má má o ò tiẹ̀ o mama dani, o ń ṣe kékeré ṣé kó tẹ̀lé ẹni kó lè ní wàkúwà tó ní lọ́wọ́ bí kò tàbá lọ àmà dé. tọ́jú ọmọ rẹ kó lè jèrè tọ́jú ọmọ rẹ torí ọ̀la kò ṣe mú kò ṣe mú kò ṣe pa kò ṣe lọ́wọ́ ọ̀gùn kò ṣe mú. Sangalamandano na sangaidera Koshemu Ah, Koshemu Santa la montaña, Santa Endora. Ah, Kushemu, eh, Kushemu, Kushemu, Kushemu. Ah, I'm a máa fi you see what i'm talking about exactly what i've been talking about Bisi mo ti sọ fún láti ẹgbẹ́ kẹwàá extra careful pẹ̀lú àwọn guys i told you can be dangerous Now it's not worse Nelson dànù ẹ ti jẹ́ kó lọ wọ́ọ̀sì ọ́fíìsì àwàdànù. ẹ ẹ máa èmi ò tẹ̀lé wọn lọ fún operation yẹn. that is the point Bisi that is the point ó ti mọ̀ pé gbogbo precious wẹ̀ mi kì í fi dá àwọn guys yẹn ó máa ń pè ìwọ nìkan báyìí ni mo máa trust gbogbo precious tó bá ti jẹ́ tó fẹjú tó tó bẹ́ẹ̀ yẹn mi kì í fẹ́ dá àwọn guys yẹn kí ló dé tó tẹ̀lé wọn ọmọ kan tó ṣẹlẹ̀ sí the CP has given forty eight hours wípé ká produce eh, kí lorúkọ ẹ jẹ́ FK and I am giving you just twenty four hours kó fi mú un dé iwájú mi. Bísí ó sì dúró. Ma ma ma um, this lady we are talking about Eh, eh, you know, mọ̀ ó possess spiritual powers Me, me, kò ń ṣe ẹni tí ọ̀kan lè. bísí yóò tún my wọn fi sọ ẹ náà fi sàkí lóko spiritual powers I àtọ́ àti spiritual powers Go arrest ẹ̀sìn for me. mi ṣé ẹni mo máa lọ sọ fún síbi ni. kò bẹ́ẹ̀ ni àfa jù bẹ́ẹ̀ lọ ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi àfa ẹ kú gbà gbogbo mi ẹ ṣe gan lágbára ọlọ́run ṣá Allah ẹ máa dépò tẹ fẹ́ dé yìí. ẹ ṣáà ti fi dá mi lójú pé ikú tí mò ń lè yìí tèmi ni ó jẹ. bàbá bàbá ẹ mọ̀ tún ṣe bọ́ yá mọ́ ẹ mọ tún ṣe bọ yá kò sí ah, ẹ dàkún kí lówó pa òkú táwọn wákùn máa ká tó bí wọn gbé wáyìí. bẹ́ẹ̀ni afa. Ah, ah, la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam. alọ́lọ́run sọ fún anabi wípé wàlúkúrú kìtàbí ìdírísà iná wù ká náà sídìí kan náà yà wọ́n fún aná wù màkà náà yà. ọba tó gbé anabi ìdírísù ga wàláì abẹ́ sí yín yóò bá mi gbé yín ga. torí ẹ̀yin tẹ́ ẹ̀ ti dé bí ipò tẹ́ ẹ̀ ti ṣẹlẹ̀ yìí àbẹ́ bá wá dépò ńkọ́. àfa tí mo bá fi lè dépò yìí ọlọ́run ló ń ṣèlérí àmọ́ mi wá ṣèlérí fún yín wípé tí n bá fi lè dépò yìí ah, ẹ má gbádùn mi tó o. Ah, alájì alájì ẹjọ tí n bá fi lè dépò kú o. ẹ gbádùn mi tó àfáà. lágbára ọlọ́run ẹ ti débẹ̀. tí wọ́n bá ti ń pè yín ní ọ̀nàrẹ́bù nísìnyí ẹ máa dáhùn ọ̀nàrẹ́bù. mo ń dáhùn. ọ̀nàrẹ́bù eh, ọ̀nàrẹ́bù lágbára ọlọ́run ẹ ti débẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run. bẹ́ẹ̀ ah! fi sẹ́lẹ̀ yìí. ẹ ṣe àfa. sàbá sẹ́ẹ̀rù ó tẹ gbé bóyá ni wọ́n rí kọ́bọ̀ ń bẹ̀ torí gbogbo àwọn àfáà mi ní ìdílé wọn wípé ah mo léèyàn kan o mo léèyàn kan kẹ́yìn tí ìṣòro fún un tó ti mẹ̀mí tó ti lẹ́mìí ìmoore lágbára ọlọ́run ẹ̀ sì débẹ̀ pẹ̀lú ògo ọlọ́run owó yóò dé lọrin yóò dé gbẹ̀dẹ̀ yóò dé Òṣogbo gbogbo òlú ni ó dé. afa ẹ gbádùn mi tó njọ ah. ah, ẹ gbádùn mi tó lágbára ọlọ́run ẹ sọ pé ẹ tèèyàn kan lẹ́yìn ah. ọlọ́run wa tẹ̀rín náà lẹ́yìn ẹ gbádùn mi àfa. ẹ̀yin náà wàá gbádùn ọlọ́run yẹ́ẹ̀ ìfi ọlọ́run dára fún yín pẹ̀lú ògùn ọlọ́run ah! tẹ́ ẹ ti ṣe léyìí bàbá ẹ fọkàn balẹ̀ ọlọ́run ọba sọ yín dé láyé tàlàfíà ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. afa ah! asis ah, ẹ bá mi pe alájà kẹ kẹ ẹ náà ẹ gba ilé ń jíṣẹ́ fún. ẹ bá mi sọ fún alájà pé tiẹ̀ wọn lélẹ̀ masalam. bisalam adúláyìn ti gba ọ ẹ ṣé o. asalaamualeykum. wa aleykum salaam. ẹ ní ká o sílẹ̀ kúkú yìí. mo ní yá yìí lọ àfà ẹ calm down owó wa tán gbé fún yín òun làwa wá gbà ẹyẹ kan gbé fáwa káwa máa lọ. owó eléyìí ẹ mọ ọ̀nà rẹ́bùrì ni. àfà alukurian sọ wípé àdìwúlí àstẹjì bùlà ẹ béèrè a fi fún un. akimu salata wàtúl sakata ẹ máa kírun déédéé kẹsì máa yan saka dáadáa saka títí yín òun lélẹyìí ẹ kàn gbé fáwa káwa máa lọ títí wa. owó eléyìí <laughs> owó tá a ti ṣiṣẹ́ rẹ̀ ah! ìjọ ju owó ìlọ lọ́wọ́ mi lọ́mọ búra ah! owó eléyìí ee ó di farabalẹ̀ o àbáwọ̀ ní business. àfà orúkọ tèmi ni kò ṣeé mu kò ṣeé pa kò ṣeé náà lóògùn. Ah! subhanallah àwa ṣe é rí báyìí. ó wá wáyé ẹni kẹgbẹ́ fún wa ọ̀hẹ́ òsùnmá fún ọ fọ́ ogorí dànù mo ẹsẹ̀ wàá mọ̀ wípé ẹ̀ mú ni. abdul aziz o ti bá mi gbé ti bá ọ èyí tó ń bá gbé lónìí wọ́n mọ̀ mi. n fi kéwú dára lónìí. ẹ tí n bá sálẹ̀ kàlí sí yín mo lè sọ yín dé eru. gbogbo bàtídé kó wáyé ọ̀ràn mi. àbá eléyìí tí ẹ bí dára mi. máa ń fi àwọn èèyàn lọ́n sáyé tiwọn. ó ti yẹ yín gẹ́gẹ́ bá ṣe ní káfíńtì késárì fún késárì mi ò ṣe kẹsàrì kò ṣe é múlẹ̀ mi ṣe ti yẹ yín. wọ́n jẹ́ fún mi kàtà jẹ́ kàtà lórí mi ti ta ọ̀rọ̀ yẹn kúrò náà ẹni ìlú náà lọ́wọ́ fún mi lọ́wọ́ lọ́wọ́ fún mi. ṣéwù ṣéwù alákùá owó yìí. alẹ́ bá ti sọ̀rọ̀ alẹ́ bá ti sọ̀rọ̀ ṣéwù. alẹ́ bá ti sọ̀rọ̀ alẹ́ bá ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ yẹ yẹ owó owó owó alhamdulilayi alhamdulilayi alhamdulilayi owó owó owó ṣéwù ṣéwù alhamdulilayi alhamdulilayi ṣéwù owó. anakunle bàbá à ń gbẹ́yìn sá. bẹ́ẹ̀ni tí mo fi ní ẹ wá rí mi òun náà ni pé àkọ́kọ́ ná ìjókòó wa ìjókòó ọpẹ́ ni káàkọ́ bá àlímọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run la òun náà lóhùn Allahu akbar kabira ah látijọ́ yìí àmọ́ tí wọ́n ń yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ náà òun náà ni ó ṣe jẹ́ pé àwọn olè wálé wọ́n gba owó lọ gbígba owó lọ òun là ohun tiẹ̀ là. aláwo yà mí lẹ́nu púpọ̀ Àjàyí bẹ́ẹ̀ nìyẹn pé. Hmm. wọ́n wò pé kí ló lè fà á tó fi jásí pé gbàtà àwọn olè gba owó tí wọ́n gbowó lọ lóhun tiẹ̀ là. ó yà mí lẹ́nu. Ah, mo wá ní ah, ah, mm, mm, a ṣe ti hara lérí ẹ̀ mm. mo wá ṣe rúyá rúyá tí mo wá ṣe lérí ọ̀rọ̀ náà mo wá rí wípé gbígbówó lọ táwọn olè gbówó lọ kò tiẹ̀ níbàtàn pẹ̀lú ohun rẹ̀ tọ́lá. olúwa mi fẹ́ jẹ́wọ́ pé innahu ala kulli shay'in qadir. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan kan ẹ fọkàn yín balẹ̀ ah, ah. Ah, ẹ tún máa bẹ̀rù nù bí láàkà fún ní alẹ́ yìí wọlé àwọn yà sànù kò sí tí ó ṣẹlẹ̀ tí ó pa wà láyà ẹ wọlé lọ ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà lágbára Ọlọ́run mm. lágbára Ọlọ́run ẹ káàbọ̀ o. Hmm? ẹ má bínú àná. Allahu akbar owó tí mo wá gbà lọ́wọ́ yín lánàá ọmọ rẹ. Allahu akbar ah Allahu akbar ah la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ah! adùn ṣèbí ọlọ́run ọmọ sí i ah, ah. tó tó rẹ ọlọ́run jalla jalaluka ya Allah. الأطراف hmm? Allahu akbar kabira. Iṣẹ́ adigunjalè tí mò ń ṣe. Mo ti pinnu láti fi sílẹ̀ láti alẹ́ àná láti wá síbí. Afá ìgbàdúrà fún mi, mi fẹ́ padà síbẹ̀ mọ́. Ah! Allahu akbar kabira. Ó oh, ó oh, jalla jalaluka ya Allah títóbi rí Ọlọ́run. Ah, ẹ wá jòkó lẹ̀. Ẹ fi kalẹ̀ sí, ẹ jòkó la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ah ah ọlọ́run mà tóbi lọ́ba o ọlọ́run mà tóbi o ọba ńlá mà ní ọ àwa mà rí di mà ní ọ. sẹ́rí àkọ́kọ́ náà ni pé pípẹ́ ẹ kọ́kọ́ wá pé ẹ túbá ẹ jáwọ́ kúrò nínú sí adigunjalè ń ọpẹ́ ńlá kan ni tọ́lọ́run sọ fún wa ní al-Qur'ani pé innama tawbatu ala Allahi lilladhina ya'maluna su'a bijahalati. thumma yatubuna min qaribin fa ulaika alladhina yatubu Allahu alayhi wa kana Allahu aliman hakima ní gbogbo ẹni yòówù tí bá ń wù ẹ̀ṣẹ̀ tó tètè wá tó òun ọlọ́run ṣetán láti ti lẹ́ẹ̀ túbá yìí ọlọ́run ṣetán àti foríjìn nítorí wípé wíwábí wábí lánàá lójú fèmí náà kí olè tí kì í ṣe pé pàdé mi ń ta ó ní sí ọlọ́run mi nú ni. gbogbo tó wá ṣẹlẹ̀ lánàá mo wá rí wípé ó ní àrà tọ́lọ̀ ń fẹ́ dá àgàgà ọmọ tí wọ́n ń bẹ lọ́dọ̀ mi látọ̀dọ̀ ọmọ ọdún kẹwàá lọ́wọ́ rẹ ti lọ atẹ́kùn náà kàn náà ni ni ọba sọ̀rọ̀ mọ́ ànáhùn lọ́mọ ní làhùn ǹbẹ̀ mo tún wá mọ̀ pé ọlọ́run fi agbára rẹ̀ ni. àfà hmm? ó yà èmi náà lẹ́nu ó pẹ̀lú gbogbo nǹkan tó jẹ́ nítorí pé agbára tí mo ní kò yé èmi gan bí mo ṣe ní ẹ wo irun orí mi àfà ẹ ṣe wò yìí tí n bá dì í tí n bá jù ú nǹkan bàjẹ́. Allah. ó wá jẹ́ kí n ná àròjinlẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lánàá nígbà tí mo délé lánàá mo ro gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbí òun ló jẹ́ kí n pinnu lọ́kàn mi wípé màá yí padà kódà gan gbogbo àwọn tó ń bá mi ṣiṣẹ́ pátá ni mo ti lè dà. allahu akbar o o jalla man la yamutu jalla jalaluka ya allah ọlọmọkùọlá. Ah, ah, ọba mi yóò sì máa sọ̀rọ̀ níbi gbogbo nǹkan wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahidu gbogbo nǹkan lẹ́ẹ̀mọ̀ ara mi ọlọ́run ń bẹ̀. Ah, arábìnrin sẹ́mi wípé gbogbo ìrìn àjò ayé yín pátápátá báyìí bọ́lọ̀ ti tó yìí sẹ́mi kó jíṣẹ́ ọlọ́run kan ní. jíṣẹ́. bẹ́ẹ̀ ni kódà àkàndá ọlọ́run ni látòdì ọ̀run tó bá yẹ pé ẹ bá jọkùnrin ni séwù ńlá kan lẹ́yà táwọn èèyàn máa ṣe yá séwù yá séwù tẹ̀lé lẹ́yìn káàkiri tó yẹ pé tó bá sọ̀rọ̀ báyìí àṣegun nílẹ̀ kan náà àmọ́ ìjóbìnrin yìí náà sọ pé kọ́lọ́hún máa yín sẹ́ kò síbi tọ́lọ́hún ò lè kò sẹ́ni tọ́lọ́hún ò lè ránṣẹ́ Allahu ya'lamu haythu yaj'alu risalatahu ọlọ́run lọ́mọ ibi tí gbéṣẹ́ rẹ̀ ká ṣé wàá rí gbogbo òrìn àjò ayé yín pátápátá gbogbo bó ti rí látòkè délẹ̀ ǹjẹ́ ẹ jẹ́ mà wípé ìyá tó bí yín lọ́mọ ló da ìrìn àjò ayé yín. kò ṣe mú kò ṣe mú e, sengelemandanoran sengeldora kò ṣe mú e, kò ṣe mú. ọmọ tabakọ kò ní gbẹ́lẹ́ ta kọ́ta òbí lórí ọmọ ní kò náà ṣe yọrí láyé. Òun àti Kẹ́mi àti Yabọ́lá ni mo wọ́n tún ti ń jà ègé. <laughs> Eléyìí máa ṣojú mi lẹ́yìn. Oríyọmí, just wait for me, I'm coming. I want to go and set in a fight. Come call me. Mommy, let me follow you. Lọ́bọ̀, èwo ni a rí yàrá ọmọ? Ó fẹ́ ti kékeré yàgbẹ́ ìgbòrò àbí? Mò ń bọ̀. Àbíyamọ ẹ torí èèyàn là. bá gbọ́ èèyàn bá gbọ́ ha ó máa máa yanjú o ò tiẹ̀ ronú o mọ̀ mọ́ dání o ń ṣe kékeré ṣé kó tẹ̀lé ẹni kó lè ní wàkúwà tó ní lọ́wọ́ àbí kó dúró ó ronú ewu tó wà níta fọmọ. ọmọláṣá ọmọ nìyí ọmọlẹ́yẹ tọ́jú ọmọ rẹ kó lè jèrè tọ́jú ọmọ rẹ kó. ṣe mú kò ṣe mú kò ṣe pa kò ṣe lọ́wọ́. hello. wáyé she's inside there abi. Oh. No, let me get you. We have plenty of chocolate there. Oh, son of a, like your bag. Come on, come on, baby. Oreo, baby, you come and follow him. Oreo, yo. Of course. Wọ́n dàgbà jẹ́, wọ́n tún wà bá tó ó tiẹ̀ ti fẹ́ lọ sí gbégbòrùn ni àti pé gbégbòrùn ọ̀yọ́ mi èèyàn anabi jọ yé wa nú àdìsí anabi ni mímú sí ní ìsìlámì lìmárì yìí tẹ̀rùkú umala yaani yìí ntọ́ dáa ju nú gbàgbọ́ ọmọnìyàn ni pé gbogbo tí ọba ti kàn yàn lọ́rùn tí ò kàn yàn lọ́wọ́ tí ò kàn yàn lẹ́sẹ̀ kó fi sílẹ̀ gbàtọ́ ńlọ jẹ́jẹ́ rẹ tọ́ yálé olé tọ́ wá fọmọ rẹ lẹ̀ ṣé àdí báyìí nìsín. pàápàá béèyàn ń lọ ra nǹkan fọmọ ẹni lójú títì àmójútó. àmójútó ni tó bẹ́ẹ̀ kó mú ìdánilì ìrìnàjò yìí ò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó yí ọlọ́run torí bẹ́ẹ̀ bá rìn báyìí wọ́n ní ká tó débi tá à ń lọ á débi tá à lọ àmọ́ tọ́lọ́run wá padà wá ṣẹlẹ̀ yín lérí náà ni bọ́rọ̀ ọlọ́run ti rí nù ànábì ní Yunusa ńjọ́ kínní àná tọ́lọ́run ránṣẹ́ tá ànábì Yunusa tọ́lọ́run sọ fún àwọn àjọ rẹ o wọ́n parẹ́ o tí wọn ò bá jáwọ́ o ànábì Yunusa ò dúró mọ́ kọ́lọ́run wọn kọ́lọ́run wọn ṣàlàyé bọ́rọ̀ ti rìn tó fi sájáde ńlù ìgbà tí ó sájáde ó padà bọ́ ẹnu ẹja kó tó wá bẹ lọ́hùn pé la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ọlọ́run wa ní ọ̀dà ìgbà tó tún wá mọ̀ wọ́n àforíjì ọ́ kó tó wá padà lọ lè jíṣẹ́ tọ́lọ́run ràn iṣẹ́ tọ́lọ́run fẹ́ ràn yìí náà àfi kẹ́ jẹ́ o bọ́rọ̀ tí yín náà ti rí nù ni ọlọ́run wọ̀ wọlá la ilaha illa yọba àṣàánú ẹ̀yin náà yóò sì gbàdúrà yín yóò ṣe dáadáa fún yín ìrìnàjò yín yóò látúnṣe lágbára ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ṣá àlàgbọ́n tó bá tún yẹ ká ṣe fún yín Leto, á ṣe á sì fi ìtọ́sọ́nà á tọ̀ yín sọ́nà ọlọ́run ọba ń sànú yín fúlàní nẹ́bí lọ́dọ̀ ọlọ́run wọlé alá ilá ilàlá subahana rabbika rabbil izzati amma yasifuna wasalaamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin. sangala mandano na sangalera kò ṣe mú kò ṣe mú e, sangala mandano na sangandora kò ṣe mú kò ṣe mú. ọ̀mùtà bọ́kọ́ kò ní gbélé ta kọ́ta. ìgbìyànjú òbí lórí ọmọ ni kò náà ṣe yọrí láyé. bọ́mọ bá nù lánàá tí o nẹ́ta láyé. ìyá ẹ̀ á bá mi àtàsánà torí ẹ̀yìn ọ̀la ni kò ṣe mú kò ṣe gbà kò ṣe nà lọ́gùn kò ṣe mú abiyamọ ẹ ṣọ́ra torí ẹ̀yìn ọ̀la. tó bá gbọ́ he tó bá gbọ́ ha ó má máa yanjú. o ò tiẹ̀ ronú o mọ̀ mọ́ dání o ń ṣe kékeré. ṣé kó tẹ̀lé ẹni kó lè níwàkuwà tó ní lọ́wọ́. Eh, àbí kò dúró ó ronú ewu tó wà níta fọmọ. Eh, ọmọláṣá ọmọ nìyí ọmọlẹ́yẹ tọ́jú ọmọ rẹ kó lè jèrè tọ́jú ọmọ rẹ torí ọ̀la. <laughs> pẹ̀lú ọkọ mi. yes ma. báwo ni. ah mo ní mo gbọ́dọ̀ débi báyìí lé mi ah, ẹ̀yin náà mo fi ṣe wá ṣe rí. Ah, báwo wà ní sẹ́. Ah, ẹ wo èmi náà rọjú débi lé mi torí tí n bá wáyè láti débi lé mi hmm, kí tó tún rí yín á pẹ́ o ẹ̀yin náà mo ríṣẹ́ tí mo ń ṣe kò sáyè rárá. Hmm. lọ́n ṣeun náà wà dáadáa. Ọlọ́run ló mú ẹ wá mo kúkú ń gbàdúrà fún bí mo ṣe ń gbà lọ́sàn mo ń gbà lálẹ́. èmi náà rí ọwọ́ àdúrà yín lára mi àdúrà ń gbà o honestly ṣe mọ̀ pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó dàbí ẹni wípé another promotion is on the way. Mhm. Ọlọ́run máa ṣe o mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ o Ah, ní ìsinmi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bí mo ṣe ń gbàdúrà yìí ìwọ abiyamọ tó bá fẹ́ jẹun ọmọ ò gbọ́dọ̀ sinmi. bẹ́ẹ̀ni ah! Ọlọ́run máa ṣe Ọlọ́run alàgbà Esther oníṣẹ́ ìyanu máa ṣe ah! ó pé lọ pé Ọlọ́run. èmi náà ti wá rí báyìí wípé ẹ ìsinmi àdúrà lóòótọ́ ah, center table yín bible tambourine mo ní in fact mọ́mí ti wá di full time church person. ah mi à in fact kò lè ẹ eh, akọrin ni ìyá àwọn akọrin ni mí gbogbo nǹkan tó rí ìyá àwọn akọrin ni mí àbí báwo wà ní à ń ṣàṣìṣe fọlọ́hún ọ à ń ṣiṣẹ́ fọlọ́hún ó yẹ ẹ lẹ́nu kí ló máa wá jẹ báyìí. mọ̀mí ewu tún lélẹ̀. ibi àǹbìlì tá à ń pè ní ṣọ́ọ̀ṣì wa nìyí wọ́n fẹ́ ṣe ìsọjí ah ní ètè gbogbo kọ́ ni mo pè é wá fún nítorí mo fẹ́ kó lọ ṣe ìdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì o ah ọpẹ́lọpẹ́ alàgbà yìí lára wa o òun ló ṣe omi àti òróró tí mo gbé fún ẹ òun ló pèsè tó ní pé kí n gbé fún ẹ tó fi ní promotion ọpẹ́lọpẹ́ lára wa ọpẹ́lọpẹ́ wá lọ ṣèdúpẹ́ ń bẹ̀. ṣé alàgbà tẹ́ ẹ̀ sọ yẹn òun lọ yà sí bíbá. òun ni òun ni ọpẹ́lọpẹ́ màmá wa oníṣẹ́ ìyanu wọ́n ṣe ń lajú afọ́jú in fact gbogbo àwọn tó fẹ́ bímọ gan wọ́n bímọ wọ́n tíra ní chọ́ọ̀chì yẹn báyìí mo fẹ́ kó lọ dúpẹ́ o mo fẹ́ kó lọ dúpẹ́ ń bẹ̀. ìgbà wo ni sọ́jí yìí ná. Ah! ó déètì wà ń bẹ̀ wó bẹ déètì wà ń bẹ̀ mo fẹ́ kó wáyè kó jẹ́ ká lọ dúpẹ́ inú ah. mọ́mí ah, a máa dùn inú wọn á dùn ṣé ibẹ̀ ò jìnnà púpọ̀ sí ìdàkẹ́? kò jìnnà kò jìnnà rárá. mi ò dẹ̀ máìdì o a lè lọ lémi tẹ́ bá fẹ́. ṣé ká lọ kọ́kọ́ jẹun nú jẹ́ kọ́kọ́ ṣe oúnjẹ fún ẹ ká lọ a lè lọ. a dẹ̀ máa rí wọn. a máa àwọn oníṣùú jẹ lọ dání tó bá jẹun tán ká máa lọ. ní orúkọ Jésù Olúwa. àmín àmín àmín lórúkọ jésù. ẹ ṣe hallelujah mẹ́ta. hallelujah hallelujah hallelujah hosanna hosanna hosanna iye iye mo ti yè. kí olúwa kó wà pẹ̀lú. àmín. ìyá wa ṣé ò sì tẹ́ wa. ẹ ṣe màmá ẹ ṣe kú tọ́jú wa ọmọ yìí mo mú wa bó ṣe wá bá mi ń lélẹ̀ mi mo wá ṣàlàyé fún gbogbo iṣẹ́ ìyanu tẹ́ ti ṣe fún wa nípa ti eh, omi àti òróró tẹ fún wa ó dẹ̀ ti help ẹ̀ ní ibiṣẹ́ tó yẹ pé ó ti ní promotion mo wá ṣàlàyé fún ló wá ní àpé ká wá dúpẹ́ lọ́wọ́ yẹn èmi tiẹ̀ ní kó ní sùúrù wípé ká jẹ́ ká wá lọ́jọ́ ọjọ́ yìí ká bá fẹ́ ṣe ìsọjí ó wá ní òun fẹ́ gbọ́dọ̀ rí yín kóun dúpẹ́ lọ́wọ́ yín lẹ́nu yẹn mo fi mu wá lẹ́nu. olúwa ló nù pẹ́ ẹ ṣé gan ni mà gẹ́gẹ́ bí mọ́mì ṣe sọ mo ń rí ọwọ́ àdúrà yẹn gan-an láyé mi especially lórí ti promotion tí mo gbà jésù then àwọn òróró omi tí wọ́n máa ń gbé fún mi mo rí i pé ó ń ṣiṣẹ́ ọlọ́run àtúbọ̀ máa ṣàgbára dọ̀tún mà. jésù olúwa wà pẹ̀lú bàbá o. Mm, mm sísí mi ẹ máa jẹ́yàn nu iṣẹ́ ọlọ́run oníṣẹ́ á sọ yín di commissioner of police ìgbéga tó ju ìgbéga lọ́sìn ń bọ̀ fún yín nu iṣẹ́ àmọ́ ẹ má fi igbá kan bọ̀kan nínú bẹ́ẹ̀ ni jésù mm, mm, bàbá o. Mm. nítorí pé ìwé mímọ́ sọ wípé nínú ìfihàn ó ní a ó fi fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Jésù àmọ́ tí èèyàn bá lu òfin tó ń rìn lọ́nà tí ò tọ́ àbí tó ṣẹ̀ṣẹ̀ tí ò yẹ kó ṣẹ̀ ẹ má da ojú àánú dín àbí kẹ́ fọwọ́ bò ó ẹ fà á lé àwọn ìjọba lọ kò bá jẹ ọmọ ìyá yín kò bá jẹ ọmọ bàbá yín kó jẹ ẹni tó súnmọ́ yín bí iṣan ọrùn tó bá ti kùnà sí òfin ìjọba ẹ ṣe iṣẹ́ yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ gbogbo májẹ̀mú Ọlọ́run kó lè wá sí ìmúṣẹ nínú ayé yín bàbá Èṣù hmm, nítorí ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ẹ ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. bàbá o jésù ìyá ṣé wọ́n máa lè wá fún ìsọjí tí a fẹ́ ṣe yìí. àjọ ah, <laughs> ń bọ̀ ni àjọ <laughs> ń bọ̀ ni ṣe bọ̀ ni. ẹ má fi igbá kan bọ̀kan nínú ìwé mímọ́ sọ wípé nínú ìfihàn ó ní a ó fi fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ tí èèyàn bá lu òfin tó rìn lọ́nà tí ò tọ́ àbí tó ṣẹ̀ṣẹ̀ tí ò yẹ kó ṣẹ̀ ẹ má da ojú àánú dì àbí kẹ́ fọwọ́ bò ó ẹ fà á lé àwọn ìjọba yìí kò bá jẹ́ ọmọ ìyá yín kò bá jẹ́ ọmọ bàbá yín kó jẹ́ ẹni tó súnmọ́ yín bí iṣan ọrùn tó bá ti kùnà sí òfin ìjọba ẹ ṣe iṣẹ́ yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ. kí ni kí n ṣe báyìí. nǹkan ló tó ní láti ṣe ni pé a ní láti arrest woman yẹn ni. Fatai ó difficult fún mi. See, there is nothing difficult here ó mọ̀ pé woman wà lórí wanted list wa tí authority bá mọ̀ pé ọmọbi tó wà kí ló máa fẹ́ kàn fíù you know you're a career person ṣe ló máa dàbí pé òun high criminal and you know what that's supposed to mean. ọwọ́ ẹ ló kù sí o you know what to do. Grandfather you are under arrest. Ah! And you know why. I will advise you not to say a word. For whatever you say may be used against you in the court of law. Move. That unique lamu. Area C. Bàtúrà wa, ọba olórin, gẹ́gẹ́ bí àwa ti ké Move! fún àwọn ọbàkan rẹ̀ wọ́n ṣàbòsí rẹ̀ wọ́n ṣe mọ̀nàfìkì lórí rẹ̀. ọlọ́run awọlá agbára tó fi ń jẹ́ ọlọ́run awọlá pé lẹ́yìn ọlọ́run àsìkò ọlọ́run lákùlà wọn la fùwọ́ta ìlà àbìlà lílẹ̀ àzì. gbogbo ẹni tó bá lọ́run takòtò ọlọ́run ọlọ́run jóná. ọlọ́run akíwọ́. ilé òṣà ti jó ilé òṣà ti jóná. sàkó olùkóso ìjọ́rọ̀ náà. wọ́n pẹ́ wọ́n lọ dáná sílé ọ̀sà wọn mọ́rí wọn ò rí rí dépò òun tiẹ̀ wá lọ sí ilé rẹ̀ kọ́ dá sí ìrí àfún ẹni ojó lé rẹ̀. ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tó fi ń hùwà báyìí sí i kí ló bí mi rí tí mi ò fún ẹ tó bá fi mọ́lẹ̀ mọ́ ó lè. wo èèyàn orí ọlọ́run rí ọlọ́run yìí ìsọ̀kalẹ̀ wá àwọn èèyàn náà ní mọ́ wa. sẹ́yìn pé Kùránì ò lè èdè tí wọ́n fi kọ́ lọ́dà bí ìpọ́fẹ́ lè o èmi wá ro nǹkan kan pété àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn òní pàápọ̀ káfí ìdè ìbàdàn kọ̀ọ̀kan ni àwọn wàá fi ṣe kíni àwọn àfáwòrán náà àwọn èèyàn máa láìkì ìwé tó bá láwòrán o ìgbogbo bíi wọ́n ti ń lẹ òkú bá nàbí lẹ́yìn àgbè gbogbo fọ́tò rẹ̀ bẹ́ẹ̀. ó kọ wo láwọn pé alukurani ti wà. kurani ìbàdàn ni. kurani Òṣogbo ni. congratulations. sẹ́yìn náà tó ti gbọ́ mi. Ah, ah, ọ̀rọ̀ tó ṣojú gbogbo ìlú ò farasin ti kún sàlẹ̀ gbáyé ló ti gbọ́. Allahu Akbar. Eh. alosodi àdúrà ni owó tẹ pẹ̀lú one twenty lòdì àdúrà. ẹ ṣàánú mi náà ìyá kankan ló bẹ̀ mí náà lẹ́yìn. èmi ò máa wù. ní ẹ̀sọ́ ayẹ kò ní ìṣeéṣe kò ní wọ́ọ̀kì. yóò ti tó bí ẹ̀mí tí a ti kìlọ̀ fún yín kẹ́kẹ́ mọ́ kíkẹ́ dáadáa kẹ́ mọ́ kírun láwájú ilé àbá wa. Bàbá láì ní tí mo pàṣẹ wípé kó wa mọ́tò ẹ̀ wọlé ìwọ sọ pé òbí bàbá làwọn abẹ́ mi rè é yìí kọ́ o. ẹ̀dá bí atọ́pọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ lórí. tó bá ń pẹ́ jù báyìí lọ mú mi ò ní tètè sí pẹ̀lú mi. èèyàn ò gbọ́dọ̀ sọ wípé gànági lọmọdé yẹn bí ni. gómìnà mi lọ sọ àbí wọn kì í ṣe Ọlọ́run. wàá gbàgbó ẹ wo ẹ má ẹ má ṣe mo mo mo yá wèrè kan mo bẹ́ẹ̀ mi sọ fún yín tẹ́ ẹ bá ṣe ìṣe pé wọ́n ti ti ò dé olóòṣàlẹ̀ kẹ́ni ah, máa gbé máa gbé ìyára ẹ̀. This is a big one for us. Except from the fact that you are a manipulator o máa ń rìn rádaràda now you are a chief. <laughs> kí ló dé ọkọ ọ̀dọ́ ọ̀mù pé kò yẹ kó máa fi ara wọn fọ́pọ̀. àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ìyàwó mi. kánúgbà yẹn gbà mí mo mú gbóyè kótó nípa bẹ̀rẹ̀ mítìn màá gbé yín láyà báyìí. bíbí dọ́kítì ti sẹ́kẹ̀ àì. ìjọ mi ti dé wéwé. ẹlẹ́ni tí ò ní jọ̀bọ̀ bá pa. kó má bá wọn dáṣà mo kí ọ kí ọ.